وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الرابع والتسعين وتسعمائة وعن أنس رضي الله عنه قال من السنة إذا تزوج الرجل البكر على الثيب أقام عندها سبعا ثم قسم وإذا تزوجت سيدة أقام عندها ثلاثا ثم قسم متفق عليه واللفظ للبخاري وعن أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وآله وسلم لما تزوجها أقام عندها ثلاثا وقال إنه ليس بك على أهلك هوان إن شئت سبعت لك وإن سبعت لك سبعت لنسائك رواه مسلم وعن آعشة رضي الله عنها أن سودة بنت زمعة وهبت يومها لعائشة وكان النبي صلى الله عليه وآله وسلم يقسم لعائشة يومها ويوم سودة متفق عليه حديث على قول ولا تدعو أنس بن مالك رضي الله عنه قال من السنة إذا تزوج الرجل البكر على السيب أقام عندها سبعا ثم قسم وإذا تزوج السيب أقام عندها ثلاثا ثم قسم متفق عليه واللفظ للبخاري إيه هو لتدعو أنس بن مالك رضي الله عنه أني إن بنين السنة فكرتي èèyàn bá fi fẹ́ ọmọge lé abilékọ kéèyàn ó ṣèjọ́ méje lọ́dọ̀ ọmọge yẹn lẹ́yìn ìgbà tá a bá ṣe. ọjọ́ méje lọ́dọ̀ ọmọge yẹn tó pé pérépéré àwọn àtẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní pín ọjọ́ lọ́kọ̀ọ̀kan láàrin rẹ̀ àti àwọn ìyàwó wa yòókù tó bá wá jẹ́ pé abilékọ lẹ bá fẹ́ kìí sọmọge ọkọ màá ń dẹ́hà sẹ́lẹ́sẹ́ ẹ̀ ọjọ́ mẹ́ta gbáko. lọ́dọ̀ abilékọ yẹn tó ní màkàtàm ẹ̀yìn ìgbà náà lẹ́wọ̀ àtúnṣe bẹ̀rẹ̀ sí pín ọjọ́ ní dọ́gbandọ́gba lórí àwọn ìyàwó yín ẹ̀yìn tí ń tọ́ka sí wípé àwọn sọ̀hábà tẹ́lẹ̀ ti sọ wípé mi ò sún náà nǹkan báyìí bẹ́ẹ̀ ni ò sún náà súnà tí wọ́n tọ́ka sí náà ní súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé táwọn ọba tó tọ́ka sí súnà rẹ̀ tẹ́lẹ̀ tó sánà lè sallallahu alayhi wa sallam bó tilẹ̀ jẹ́ pé nígbà míì wọ́n lè lo gbólóyẹn kọ́mọ́tò máa ṣe sunnata nabi sallallahu alaihi wasallam látàrí àwọn ẹ̀rí eléyìí tá a ti mà ṣáájú nínú súnà pé ní tí wọ́n pè ní súnà ìtàkù gẹ́gẹ́ bó ti ṣe wá nínú al-Mudawwanatul Kubra ti al-Imamu Malik nínú tírà yẹn ìgbà tí wọ́n ń ṣe àlàyé nípa ìdájọ́ tí ń bẹ fún al àlékòfẹ́yì fífọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ méjèèjì ó wá wípé ẹnìkan nù àwọn sàhábà bíi al-Mughira ibn Shu'ban Umar ibn al-Khattab ó sọ fún ó ní láti gbà wo ló ti wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ yìí tó ń sìn fọwọ́ pa ó ní mí nà lè jó mọ́ nínú báwọn sì ti máa ń lo èdè lárúbáwá ní ìgbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ jìnnà dáadáa téèyàn bá sọ pé mina al-jumu'a ìtumọ̀ rẹ̀ ní pé láti ọ̀sẹ̀ kan láti ọ̀sẹ̀ kan sẹ́yìn ẹni mo ti wọ ìbọ̀sí aláwọ̀ yìí tí mò ń sìn fọwọ́ pa a mọ̀ pé súnà Nabi sallallahu alaihi wasallam ó tọ́ka sí pé. téèyàn bá fi lè wọ̀ bọ̀ sí aláwọ tó sì jẹ́ pé ilé lèèyàn wà èèyàn ò sí lájò àǹfààní kéèyàn kéèyàn máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ lẹ́yìn ìgbà téèyàn ti kọ́kọ́ wọ̀ ọ wà fẹ́ni tó wà nílé fún wákàtí mẹ́rìnlélógún àǹfààní yẹn ti ń bẹ fárìnrìn àjò fún wákàtí méjìléláàádọ́rin gbàdẹ́nìkan wá wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ tí wọ́n á ní láti gbà wò ló ti fọwọ́ pa tó ní látọ̀sẹ̀ kan sẹ́yìn ọ̀nà olóṣù wa bá súnà súnà fẹ́ni tó wà lé ní wákàtí mẹ́rìnlélógún ó fọ́nìyàn àgbẹ̀ ní wákàtí méjìléláàádọ́rin ìgbà tí Umar wà wá ó ní asabta sunnah nítorí o ṣe yẹn o ṣe déédéé súnà so alimami malik rahimahullah òun lo ọ̀rọ̀ umar yìí pẹ̀lú ẹ̀rí mi tó tún wá tí wọ́n fi tì sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó ṣe púpọ̀ fẹsẹ̀ rìn lẹ̀ láti sọ pé kò sásìkò eléyìí tó ṣe pé ọjọ́ gbèdéke tíṣẹ̀rí àdá sẹ́ni tó bá wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ wípé àsìkò tó lè fọwọ́ pa kò ní ju bàbá ìkú bàbá ìlú kò sásìkò. ìgbà táwọn olùmọ̀mí sì sọ pé àkọ́kọ́ eré ìtàgbà wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábì sọ̀rọ̀ bá àbísọ́lá kọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ ṣé ń tọ́ka sí pé kò sásìkò èyí tẹ̀sí tún gbà wá tó dé kọ́rọ̀ Umar ní radiyallahu anhu tí ń sọ fẹ́ni tó ti wọ ìbọ̀sẹ̀ láti bí ọ̀sẹ̀ kan tí ń fọwọ́ pa wípé ọ̀sọ́tò sùnà nítorí ó ṣeéṣe déédéé sùnà wọn ní kèsì sùnà ànábì sùnà Umar ní ọ̀yà jù. torí sùnà tí ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ni tí ń bẹ́ẹ̀ lé ní twenty four hours ó sì fún ní ìrìnàjò ní seventy two hours. ẹnì kan á pé bàbá àjẹ súnà Umar náà kò sí wàhálà rẹ̀ ṣe bá nàbí sallallahu alaihi wasallam sọ pé alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di àní bẹ́ẹ̀ ni alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di lópin ìgbà tí súnà al-khulafa'i ar-rashidun tí ò bá ti tako súnà tànàbí sallallahu alaihi wasallam lè jẹba báwa ni Usman radiyallahu anhu tó fi ìpèpè kan fún ìpèpè lọ́jọ́ júmọ́ sẹ́yìn ò ti tako súnà ní ó tako gbóló ti tako sẹ́yìngbà tí ó fi ìpèpè kan kún ó túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ ṣe ìpèpè tí lè má mú bá ti dé má kò túmọ̀ sí kọ́tako níbi kankan torí tí wọ́n bá sọ pé àwọn onímọ̀ ṣe pèpè alákọ̀ọ́kọ́ yẹn because Usman ò fi kún á sọ pé alaykum bi sunnati ń bọ̀ lọ وسنة الخلفاء الراشدين المهديين من بعده wọ́n á sọ pé ẹ̀sán ilé ẹ̀mí ṣẹ́ńtì á sọ pé ìwà àwọn ṣíà ń bẹ nú ẹ̀jẹ̀ rẹ̀ ìwà àwọn ṣíà àwọn rọ́fíbọ̀ àwọn ni wọ́n kọ̀ lẹ́yìn ìjọba àjẹ́ pé mina sunna tìta náà sọ bí sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ní tọ́ka sí i. tí sàbí bá ti wá sọ pé nà súnà wọn ní gbogbo ọrụ tó bá wá lẹ́yìn rẹ̀ á kà kún pé ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam nítorí súnà ta ní tọ́ka sí súnà ànábì Muhammad sallallahu alaihi wa sallam torí tí ò bá súnà kó lè òfin ṣẹlẹ pé tí wọn fi lè lo gbólóǹkan ìtumọ̀ rẹ̀ máa ń já sí èyí tó pé jù nínú ìtumọ̀ gbólóhùn èyí tó sì pé jù nínú ìtumọ̀ pé sunna ni sunna ni ìyẹn ni pé sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ìbẹ́nu sunna pé kí ọkùnrin bá ṣègbéyàwó bó ti ṣe rí nu péyàwó lọkùnrin máa fẹ́ ọkọ lobìnrin máa ní bọ́lá ti ṣe ṣe súnà nù súnà gbèsè ayé pé ọkùnrin lóbìnrin ń wá kọfẹ́ o obìnrin lọkùnrin ń wá láti fẹ́ tó bọ́lá ẹlẹ́dàá ti dáhùn yẹn a sì mà kíkẹ́ kò sí tàbí ṣùgbọ́n gbogbo tó bá wá yapa sílẹ̀ yìí nínú tí àwọn aláìgbọ́n sáńpè lọ́làjù ìṣe ẹranko ni bí kọkùnrin ọmọ fẹ́ ọkùnrin kóbìnrin ọmọ tí obìnrin àwọn tí wọn ń pè ní géè sọdájú pé ìwé ẹranko ni ìsìláàmù ọ̀faramọ́ àti gbogbo àná la mọ̀ tó kìí ṣe ọkùnrin bíi ti bàbá wa ni bàbá wa fẹ́ tí wọ́n fi bí wa èyí ti obìnrin bíi tàwọn ìyá wa làwọn ìyá wa fẹ́ tí wọ́n fi bí wa tó ń torí ẹ̀ obìnrin lọkùnrin máa ń fẹ́ ọkùnrin lobìnrin máa fẹ́ nǹkan ìbànújẹ́ ni ìdáhùn èèyàn nẹ́bí ló alayhi salam táwọn ṣe tọ́nà ti pa wọn ìwọ́n á lọ̀pọ̀lọpọ̀ lulẹ̀ ayé lónìí àwọn wá ń sọ pé àwọn fẹ́ legalize ẹ jẹ́ kọkùnrin máa fi ọkùnrin kóbìnrin máa fi obìnrin torí pé ń bẹ nínú fundamental human rights human rights yẹn wọn ò tí ì tilẹ̀kùn rẹ̀ ti pẹ́ tó wá jẹ́ pé gbogbo nǹkan náà ní fundamental irọ́ burúkú sẹ́wọ̀n pé àwọn ọ̀bà yìí jẹ́ làwọn òyìnbó yẹn ràn kó lásán làwọn wọn gbọ́ngbọ́n kọ́bọ̀ ọwọ́ torí pé ẹ̀kan rí pé lọ síwájú wọn bẹ lọ́dọ̀ wọn ní ìsìn iná lọ́pọ̀lọpọ̀ fi ya dìndín fún wa níbo lòyìnbó gbọ́n sí ẹni tí ń fọ owó sí fífi ọwọ́ sí tí fi ń fọkùn tí fi ń gbé búrẹ́dì ẹ̀ níbo wa ni wọ́n gbọ́n sí irọ́ lásán ṣé torí pé wọ́n ń sọ fínrìn fínfín èdè tí náà dáa tó àwọn ẹranko fún ikọ́kùnrin ọmọ fi kóbìnrin ọmọ fi obìnrin a'udhu billahi minash shaitani rajim lónìí ni wọ́n ń sọ nínú ìròyìn kan wọ́n ní bàbá róòmù ó kọ̀ wọ́n ní tó ń jẹ́ Francis ó ní lónìí mọ̀ ń gbọ́rọ̀ yìí ohun rà burú nínú ọkùnrin fi ọkùnrin má obìnrin fi obìnrin má àti pé pápá gan-an táwọn gé yẹn tí wọ́n bá fẹ́ bí òun wò láàfin òun ní Vatican the door is open àbẹ́ rí nǹkan náà àbẹ́ ẹ̀rọ àwọn aṣíwájú ẹ̀sìn tí wọ́n ń pera wọn lẹ́lẹ́sìn a'udhu billah tó adúpẹ́ fọlọ́ inna dina 'inda Allahi al-Islam tó gbogbo nǹkan míì tó máa ń ṣe tó bá yàtọ̀ sí Islam ìfàsìkò ṣòro lásán tó tí ọkùnrin kan bá fi lè fẹ́ ọmọge tọ́tẹ̀lé abilékọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìyàwó tó fẹ́ yẹn tó bá pọ́ ọmọge lọ fẹ́ sọ̀rọ̀ pé àìsí ìdọ́dọ̀ rẹ ló sì sẹ́kù lọ́mọge tó bá ti dọ́dọ̀ rẹ tà dọ́dọ̀ rẹ sọ́mọge ni wọ́n ti pè má ó ti dàbí lẹ́kọ̀ọ́ ìtumọ̀ àdéhùn yẹn nù èyí tí ń bọ̀ lọ́mọge torí kò sí ìwọlé àmì ẹ̀jẹ̀ ti wọlé kò bá àjẹpọ̀ ọmọge náà lọ fẹ́ ó ti di kíni ó ti dàbí lẹ́kọ̀ọ́ torí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí ìlọlé ọkọ dípò kọ́kọ́ balò lọ́nà tọ́tọ́ láì jẹ́ zina náà rí pé lọ́mọdé ètò túmọ̀ sí pé tóbi nìkan bá wà tí ọba lọ́kọ àmọ́dínà lọ́lọ́ sí kọ́dà kó ti kó bímọ ọmọge náà wọ́n tún máa pè mo rò pé yé wa yọ lẹ́tọ̀ọ́ tá a fẹ́ sọ̀rọ̀ tí ọba si sí ọmọdé tó fẹlẹ abilékọ àkọọmọ ha sẹ́bẹ̀ẹ́n ó sì jọ méje lọ́dọ̀ rẹ̀ ìyàwó tuntun tó ṣẹ̀ fẹ́ràn wà á ṣe jọ méje lọ́dọ̀ rẹ̀ ṣé ìjọ méje yẹn àárọ̀ ọ̀sán alẹ́ ọfẹ sùn ọfẹ titi ọfẹ sùn sàn sàn títí apá kan nínú àwọn olùmọ̀ sọ pé rárá o ọ wà lọ́dọ̀ rẹ̀ lásìkò tó pọ̀ jù ní àmọ́ kí wàá ti pọ́pọ̀ àwọn yòókù jù tó ṣùgbọ́n táàdì sì ń tọ́ka sí òun náà ni pé wàá wà lọ́dọ̀ rẹ̀ ọ wà lọ́dọ̀ rẹ̀ lọ́lọ́gbọ̀n dandan ó ní fọ́dọ̀ rẹ̀ lẹ̀ àmọ́ yàtọ̀ sáṣe ju pé torí pé o ti wá fẹ́ àwùjọ gbọ́dọ̀ ṣèjọ́ méje lọ́dọ̀ rẹ̀ yẹn kódà tó bá di pé júmọ̀ ìlọ́jọ́ kan o lè má lọ ní sọláṣẹ jamaa nítorí rẹ ọ eléyìí àti ìgbìmọ̀ pé kíni wọn máa lọ mọ́ṣáláṣí wọn máa lọ sí jùmọ̀ àmọ́ ṣèjọ méje lọ́dọ̀ ọ̀la tọ́ ìjọ méje yẹn ọjọ́ ti ọmọge ọmọge wọn lẹni tí wọn ò tí ì fẹ́ rí ambọ̀sibọ́sí pé ẹnìkan bá lò lọ́nà tọ́tọ́ péyàwó òun ló ń bá lò eléyàn ni wọ́n ń pè ní bíkà ìjọ méje lẹ́yìn tó bá ti wá sí ìjọ méje nǹkan lọ́dún kẹ lọ́wọ́ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní pín ọjọ́ tó bá ti parí ìjọ méje ọ̀n lọ sọ́dọ̀ ìyàwó mi ọjọ́ kan tó bá lọ rí ó tún apadà wá sọ́dọ̀ ètò ìṣẹ̀fẹ́ náà ó tún fún náà lọ́jọ́ kan ó tún padà síbi ọjọ́ kan ó tún padà síbi ọjọ́ kan bó ṣe máa ṣe nìyí. tó bá jẹ́ pé abilékọ lọ bá fẹ́ obìnrin tó ti lọ́kọ rí tẹ́lẹ̀ lọ fẹ́ ni aqama indaha thalathan ìjọ mẹ́ta ló ti lọ́dọ̀ ìjọ mẹ́ta ló ti lọ́dọ̀ rẹ̀ thumma qasam ìjọ mẹ́ta yẹn lọ́wọ́ afẹ́fẹ́ bẹ̀rẹ̀ ní pín ọjọ́ tó kò sí tàbí ṣùgbọ́n islam gan ni ìdọ́gba gbogbo ìṣèdọ́gba ìdí ni pé obìnrin tó fẹ́ yẹn tọ́jú ọmọge òun kò tí ì lọlé ọkọ rí ọkùnrin kan ò sùn tí òun náà ò sùn tí ọkùnrin kan rí ìgbà àkọ́kọ́ nì tí ọkọ lọ sílé ọkọ.

because èmi kan ìwọ kan à ọlọ́dàkùn làmí àbí òye so yọ máa fẹ́ sàfọ̀n ìwọ lọ́ máa gbìyànjú láti fà á mára ìwọ lọ́ máa gbìyànjú láti bá a sọ̀rọ̀ tó dùn gbogbo àwọn àlọ́ gbogbo àwọn àkàwé gbogbo àwọn àhesọ lọ́mọ wí tọ́mọ sògbótó ẹ kódà nígbà kan torí tó àwọn bàtà táwọn wọ̀ yìí kọ́ làwọn èèyàn ń wọ̀ láyé ìgbà náà níjọ́ òníwọ̀ náà dáyé so wọn máa pa gbogbo tẹun so that ó fi fojú rẹ̀ mára kò fi ní rí ọsá so Islam fẹ́ kọjá yìí pé ó túra kásì ọ ìwọ náà túra kásì so ìjọ alákọ̀ọ́kọ́ kò ní dàbí ìjọ ẹlẹ́ẹ̀kejì o torí ìjọ alákọ̀ọ́kọ́ yẹn yóò le gan ní ìsìn mùsùlùmí làwọn lẹ́yìn bá jẹ́ mùsùlùmí gidi tálẹ́ náà lóbìnrin tí ó gbà pé kẹ́nìkan máa bọ́ pátáǹdì òun pé kí ló fẹ́ wò wọ́n ti sèkórì rẹ̀ dàrú ìwọ náà mùsùlùmí kùnrin ìwọ náà sọ ọkàn lè gbà pé kẹ́nìkan máa pé ẹ sáwò sáwò kí ni pẹ̀lú gbogbo orí ilé ìwọ náà rí i pé you are now going to a strange life so wọn máa tíra láti gbé kó o pé àyàwó ah, ni ọ ọkọ lèmi náà anábì sọlọlá àdìsọlẹ náà ọ̀rọ̀ bá di kó n ti wájú bá wọn sọ pé kò sí ìhòòhò láàrin kíni láàrin ọkọ àti ìyàwó rí. so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ obìnrin yóò fi pé ń yúzù ń yúzù mọ ìjọ alákọ̀ọ́kọ́ ìjọ ẹlẹ́kejì ìjọ ẹlẹ́kẹta wàá jáde kọ pẹ́ díẹ̀ o tó padà sílé ó lè ti kọlu ọmọ kọlu ra wọn àbúlé wa ẹ tètè wálé ni àbúlé lọ níjọ alákọ̀ọ́kọ́ pé wọ́n kó tó wà níbi tìbí ó lè ké díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò di pé o ti fẹ́ dàbí atẹ́gùn tí ń mí tí o bá rí ọ kò ní gbádùn mọ́ ó lè ti máa ṣe oúnjẹ láti ti wákàtí mẹ́ta tí o máa retí kò dé ebi ọmọ pa kò ní jẹun ìwọ náà máa wúra rẹ pé ah ṣé pé bẹ́ẹ̀ lọ pàtàkì so ó lè máa wọ tó ń ti bébí ṣe ń pàtó yóò máa wọ pé jẹun ṣé wọn náà ní jẹun ni ah ìyẹn sákòókò jẹun bàbá tí wàá ń jẹun yóò dàbí ìgbà tó ń ní jẹun tọ́ba tí wàá rí kọ́ jẹun síwọ́ náà kẹtọ̀ alihamudulilayi òun náà lè jẹun ní ìsìn sórí àti ọjọ́ pé bá bá ńlá punishment ni kí àwọn olè ó ti ṣe gbogbo wàhálà sọ́kọ́ ni mí ń jẹ́ torí ẹ̀ ìsìláàmù fẹ́ kíyàwó yẹn kó lò mọ́ kó rí bó ti ṣe pàtàkì tó nù gbèsè ayé òun ìsìláàmù ni kò ṣe jọ méje yẹn lọ́dọ̀ rẹ̀ tọ́ba ìsìláàmù ò ní kẹ́ lọ gba hòtẹ́ẹ̀lì kan kẹ́ ẹ tún travel kó ń lò yín kẹ́ ẹ máa sọ yìí pé honeymoon àbí òye wa. Eh, àbíkí náà máa ń pè náà rí honey month eléyìí ẹlòmíì lè gba ìlú kèrè kan lọ kó láwọn fẹ́ lọ sí kíní kan wọn á sọ pé onion month ti rí bákunjókòó rẹ jẹ́ ń bí tẹ́ wà kọ́lọ́n sá ti máa fi àlùbáríkà sí gbéyàwó yín ìjọ méje ẹ wá rí i pé ìgbà tí sàbẹ̀ ń sọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ nu súnà pé tó o bá fẹ́ obìnrin lóbìnrin ṣé ń ṣe ló rí bẹ́ẹ̀ tó bá pé èèyàn fẹ́ obìnrin lóbìnrin ni ló tó ṣèjọ́ méje lọ́dọ̀ rẹ̀ tó bá pé ìyàwó yẹn lọ kọ́kọ́ fẹ́ sóhun òṣèjọ́ méje ni torí kí wọ́n sọ pé tó ọba fẹ́ ọmọge lé abilékọ ló fọ ọmọge ńjọ́ méje ìwọ ń ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ ìyàwó láyè rẹ̀ tó fún ọmọge náà ńjọ́ méje àbó òní fún apá kan náà olùmọ́ni ọba àjọ ńlọ kọ́kọ́ fẹ́ kò bá jẹ́ pọ̀ fẹ́ lẹ́lòmíì ó níjọ́ méje yẹn ẹ̀tọ́ rẹ̀ ni. apá kan sọ pé gẹ́gẹ́ bí anasi ti ṣe sọ ni ọ̀rọ̀ yẹn ní í ṣe pẹ̀lú ẹni tó fẹ́ obìnrin lé obìnrin yàtọ̀ sẹ́ni tó kóbìnrin nìkan iná lọ sẹ́sẹ̀ fẹ́ torí pé èyí tọ́jú nìkan lọ sẹ́sẹ̀ fẹ́ yìí ọ wà fún gbogbo ìgbà náà ni òun náà wà fún gbogbo ìgbà ẹ mọ̀ pé àwọn obìnrin wọ́n ejò owó kan lọ títí tó bá pò nìkan lórí ra rẹ̀ by the time tó bá ti di kí wọ́n pé méjì níjọ́ náà ni wọ́n náà dà mà ó lè sọ pé ńgbà tó lọ síbẹ̀ yẹn you went there as early as seven a.m. but nísìnyí wọ́n bọ̀ wá sọ́dọ̀ tòun ní quarter to eight mínítì mélòó ni na forty five sẹ́yìn náà lọ́fẹ́ à ó lè dá mi gbóná sí ọ lórí. kọ́ máa bú ọ ebú tó gbọ́ rí o rò pé jojúmọ́ náà náà máa ṣe kí babalabos àfààná pé wọ́n máa wọ pé kí ló ṣe kí ló ṣe gá kí ló ṣe ebi wọ́n ló ń kó wọn jọ torí di eléyìí ètò ọdọgba inṣàlá náà ni pé àtẹni tó fi obìnrin lóbìnrin àtẹni tó yẹ kó ṣẹ̀ṣẹ̀ fi obìnrin tó bá yẹ pọ̀ magi ló fẹ́ wàá ṣèjọ́ méje lọ́dọ̀ rẹ̀ rò pé yé wa nítorí pé àwọn ẹlòmíì fẹ́ yà wò ìgbà tó ajẹ́pọ̀ nìkan ni wọ́n fẹ́ ń gbà wọn ò ṣàkíyèsí páwọn fún níjọ́ méje o torí kálukú pẹ̀lú iṣẹ́ tí ń ṣe ẹlòmíì gbélé yọ máa lọ yọ máa bọ̀ kọ̀ pé nígbà tó ń kọ́kọ́ fẹ́ yàwó ó ń ṣèjọ́ méjì lérí mo travel mo ń travel mo ń travel ńgbà ń bá dé náà nígbà ń bá dé náà ni ọwọ́ àrípọ̀ fẹ́yàwó mi pàtó wá fẹ́yàwó mi wá sọ pé òfin ọlọ́run ó ní pé ńgbà tó ti pọ̀ mage ni mo fẹ́ yìí tó máa ṣe jọ́ méje lọ́dọ̀ rẹ̀ tó òfin ní wá sọ́dọ̀ tiwa bẹ́ẹ̀ ni a òfin yìí ò ní ṣe tẹ̀lé tó o lè rún létí kó o ṣe jọ́ méjì ń bá náà lọ́dọ̀ tó nígbà tó fẹ́ o mo rò pé yé torí kó lè bá avoid damage so bàbá àjẹkù nìkan náà lọ sẹsẹ rí pé oṣèjọ méje ń pé oṣèjọ méje pé pérépéré lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn rẹ̀ wọn lọ bẹ̀rẹ̀ sí ní pín ọjọ́ ìṣèdọ́gba ni pé kó pín ọjọ́ kó dọ́gba nísìnyí obìnrin yìí ó fún lónìí èkejì wàá fún lọ́la tó bá tún lẹ́kẹta ọ̀túnla tó bá lẹ́sẹ̀ ní ìjọba ẹ̀ ó tún asẹ̀sẹ̀ padà síbi tó ti bẹ̀rẹ̀ tó bó ṣe máa ṣẹnu lójoojúmọ́ wọ́n lọ wà nítorí bá ti wà lójú orí adúpọ̀ ẹ̀kọ́ lọ. ṣètò àwọn mọ̀ pé bọ́lá ti ṣe dá wa kọ́dà àwọn ọmọ tó bí lórí pọ̀ kan jù kan lọ sáà tó má fi hàn bó wàá àwọn ìyàwó àwọn ọmọ ọlọ́mọ ó rí pọ fẹ́ràn ọ̀kan ju ọ̀kan lọ wọ́n máa rí nínú ẹ̀mí rẹ tó bá pé eléyìí lọ́kàn pọ̀ lọ́lé rẹ ó lè tún máa rí pé yẹ ibẹ̀ yẹn kọ̀ báàdì ibẹ̀ yẹn màá tètè débẹ̀ ibẹ̀ yẹn ìní tètè kú bẹ́ẹ̀ àbí òye àmọ́ kan ọlọ́kàn unnecessary ìfìlẹ̀ mú ọmọ lẹ̀ àsìkò tó yẹ kó kọ́kọ́ lọ́dọ̀ rẹ̀ o lè máa wá ọ̀ràn tí ò tí òfin ní tètè wọlé ẹ ọ̀rọ̀ tá a sọ tí ń jẹrin kọ́ àkílẹ̀ ń ṣe lórí rẹ̀ báyìí àsìkò tó ti yẹ kó wọlé torí kó fẹ́ ba ọjọ́ ń jẹ fún un pé ta ni ẹni tí yẹn lọ́dọ̀ rẹ̀ ní sọ pé nọ́ọ̀sẹ̀nsì àwọn ọ̀rọ̀ burúkú ló pọ́n ẹ̀mẹ̀ àwọn ọ̀wà burúkú ló pọ́n wẹ̀ àdáwò nítorí pé ẹ̀mí yóò fi síbi kan kò ní fi síbi kan ẹ wo Islam ti wá mú ọ ó ní wàá pín ọjọ́ yọ dọ́gba ó tó bẹ́ẹ̀ ọba àlọ́kọ ọmọra dúró ọba àlọ́kọ sunu dúdúdú ọba àlọ́kọ ọmọ bọ̀ sọ̀rọ̀ kọ́ ọmọ dáhùn you must go there you must go there Allahu Akbar tó sẹ́wọ̀n kóbìnrin mi náà ní ti gbogbo àjọ kan tí ò wúlò ó lè máa sọ pé ẹ ó ọmọ ṣé ẹ ṣé kó wọn bá pọ́líṣì bàtà ni àbí kó wọn má pọ́líṣì ẹ ẹ ṣé ẹ kíwì ni kó wọn lò tó lómi ká ìsọba rí kó lò gbogbo àwọn ẹjọ́ òun fẹ́ kó sọ̀rọ̀ kó lè bá a mọ̀ pé báyọ̀ kí àfọ̀n tó ẹ sì máa pé àlọ́ rẹ ni tí ọ̀fẹ́ ni tó gbogbo àlọ́ tí ń sè wọ́n kàn sọ pé gbogbo àwọn ọlọ́yẹ ẹ dáhùn ni ọ̀sọ̀rọ̀ ni àbí òye tó o sọ̀rọ̀ dépò pé màá dá o tó ìwọ ló kó wọn jọ bàbá ẹtújúká bàbá mọ́kàn bàbá kárakára ìwọ ló kó wọn jọ jẹ́jẹ́jẹ́jẹ́ ni ọba fẹ́ lómi ìwọ lọ́lọ́ fẹ́ tó nítorí ẹ̀ it is your own palava ó lè sá ẹlòmíì ọkàn lè máa ma kó nínú ọmọ ní travel kò ní travel ó fẹ́ sá kú òun nítorí pé obìnrin yìí ọjọ́ tiẹ̀ ni Islam sọ pé òpin ọjọ́ fún ọ tẹ́lẹ̀ náà kọ táwọn obìnrin lọ́rùn wọ́n gbà fọlọ́ ni ọkọ ma ni pàápàá tẹ̀ máa ń gbójú kan náà ń bóbìnrin ní sọ̀rọ̀ tó bá fi ojú kó ọ tó tún fojú kó kejì náà ni nonsense àbẹ́rẹ́ wọ́n ní nonsense yẹn bá àfi kó o ṣe tó á lọ pín ọjọ́ tiẹ̀ fún ọkọjọ owó ọkọjọ owó lẹ́yìn tí ọba tí wọ́n fẹ́yàwó tó ń ṣèjọ méje Ọlọ́run tún yọ kápẹnu kọmpáǹd kan náà lẹjọ wa wọ́n wá méje lọ́dọ̀ ètò ìṣẹfẹ Ọlọ́run yọ láàrin ìjọ méje lórí àwọn yọ wọn eh, mi kódà lè máa wọ pé gan títí wá jẹ́ pé for complete seven days ah táà náà bá fi rora wa á rí pé kò easy o àmọ́fin ọlọ́run ṣe má tẹ̀lé but immediately tó bá ti parí ijọ́ méje òun padà sórí kó fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ ìjọ kọ̀ọ̀kan ìjọ kọ̀ọ̀kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà eléyìí tó ti dáa jù gẹ́gẹ́ bó fi ṣe fi hàn nínú ṣẹ̀ríyà òun náà ní pé obìnrin kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ẹ má sọ méjì pé méjì méjì ẹ má sọ di mẹ́ta péjọ mẹ́ta mẹ́ta ambos lọ sí pé sọ di ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àfi kọ́ dípò àwọn obìnrin náà sọ pé táwọn fẹ́ nu ṣùgbọ́n fi tàdánwò ńlá wà ó ní pété bá ti fi kún ọjọ́ látàrí ntẹnu yín jọ kò sí péjọ mẹ́ta mẹ́ta ni yóò ṣèjọ mẹ́ta ń bì yóò lọ ṣèjọ mẹ́ta ń bì tí oorun bá kan oníjọ mẹ́ta tó kórìíra ẹ dákun bóòlù ó sì lu ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta àmọ́ tó bá yẹ kó jẹ ojúmọ́ ni ó sì tẹ̀ pẹ́rẹ́ pé ah, ọ̀gá àkójọra rẹ̀ náà twenty four hours is twenty four hours àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ tó bá yẹ pé seventy two hours nǹkan burúkú lè máa ṣẹlẹ̀ tó wọn lè máa sọ pé kí láǹfààní pé ẹ wá bí gan láti gbàtẹ́ ti wá bí forty eight hours yẹn kàn fájú ronú ẹ̀túraká ẹ̀túdúká so ìwọ ń sìn bẹ́ẹ̀ lọ́n pé kí twenty four hours tó kù pé kò sá so ní Islam sọ pé kọ́dé ìtọ́ fẹ́ràn jù náà ìwọ máa fẹ́ kí bíi twenty four hours kó di forty eight hours kì í pọ̀ kó dùn tó kí lọ bí oge tètè tún kó mẹ́kọ́ lọ sí omi jà tètè wọ̀ lọ wá wàhálà àbí wọ̀ kọ́ wá wàhálà ó ti rọ̀ ọ́ lọ́rùn tẹ́lẹ̀ náà kọ́ra adó ń dáńfò rẹ̀ kọ́ fẹ́ yọ̀ kan gbàtó ìsọpọ̀ fẹ́fẹ́ méjì ó bí àgbògbọ̀n papọ̀ ni ọ̀fẹ́fẹ́ mẹ́ta ó bí àgùnfún àpapọ̀ nígbà míì ọkùnrin máa ń nífẹ̀ẹ́ obìnrin ṣùgbọ́n èyí tó o bá fẹ́ lẹ́yìn èyí tó o ti kọ́kọ́ ní tẹ́lẹ̀ o òní ọ̀mà jẹ́ kádàáwò wọlé yẹtí kọ́lá wọlé o kádàáwò wọlé nítorí tó ń bá ti wọlé tà wọlé àdánwò bá ẹni tó ti síwájú lọ́ọ̀bà máa fìlì pé eléyìí lọ fẹ́ràn ju èyí tó ti wà tẹ́lẹ̀ lọ ẹ wá ní kọ̀gbà fọ́lọ̀ ni ṣé bọ́lọ̀ náà ló ní wọ́n lè fẹ́ àwọn méjì abẹ́ ẹ̀kọ́ ni bọ́lọ̀ ló ní wọ́n lè fẹ́ mẹ́ta abẹ́ ẹ̀kọ́ ni bọ́lọ̀ ló ní wọ́n lè fẹ́ mẹ́rin abẹ́ ẹ̀kọ́ ni ó wá ní kó kórìíra ọ̀kan abẹ́ rí bẹ́ẹ̀ tó lágbọ́n abáwọn obìnrin orí ẹ̀tọ́ wọn ni wọ́n wà nípa pé ọ̀pọ̀lọpọ̀ tí máa ń ṣẹlẹ̀ nù gbèsè ayé nù tọkùnrin bá ti lọ́ọ́ fẹ́yàwó mi báyìí àdánwò débẹ̀ tó síwájú. So, bọ́ máa ń ṣe wáàzì ń ṣe wáàzì ojú ayé tó ń sọ pé kò gbà fọ́lọ́ ni ẹ tó ń ṣe gbà fọ́lọ́ gbà fọ́lọ́ sẹ́rù eléyìí kò easy gbàtọ́ wà ń bì kan tó ń rẹ́rìn sílẹ̀ fi sùn sílẹ̀ tún fi má tó sì wà ń bì kan tó jẹ́ pé òun kùn sọ̀rọ̀ ni ọ̀ sọ̀rọ̀ sókè gan so easy kò easy so irú àwọn àdánwò ńlá yẹn ti ń ṣe àwọn obìnrin wàláhì kò rọrùn láti gbà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹja bẹ̀rù ọlọ́run ẹja bẹ̀rù ọlọ́run wọ́n bẹ nínú àwọn èèyàn lónìí tẹ́ kí wọ́n kàn sojú kòkòrò àti fẹ́yàwó lórí ìyàwó ni èèyàn bú lọ́pọ̀lọpọ̀ èèyàn burúkú gidi torí pé gbogbo ojúṣe tó yẹ kó ṣe kò lè ṣe gbogbo àǹfààní tó yẹ kó fún àwọn obìnrin kò lè fún wa ọwọ́ ojú kòkòrò mo fẹ́ níyàwó méjì mo fẹ́ níyàwó mẹ́ta mo fẹ́ níyàwó mẹ́rin tẹ ẹ bá máa ti ń ṣẹlẹ̀ ní ilé mi látàrí à ń kó obìnrin jọ obìnrin mi ò ní gbà kan fẹ́ yàwó lé òun lóòótọ́ nítorí pé àbòsí tí máa sábà ṣẹlẹ̀ máa ń pọ̀ ẹlòmíì gan bọ́lọ̀ ń ṣe dáa agbára rẹ̀ ọ̀ká ju ìyàwó kan lọ́fà ó sì lọ́ọ́ fi gàràjé fẹ́ yọ padà wá hàn ike obìnrin kan lágbára lè ka kò sí gbé pamọ́ ok tó lè kàn dànù kọ́dà àwọn obìnrin gan máa ń rò A wọ́n sọ pé àìnítẹ́lọ́rùn ló gbé fẹ́yàwó mi agbára rẹ̀ ọ̀ka ju ìyàwó kan lọ irú rẹ̀ lọ́pọ̀ jù ẹ rántí pé àwọn ẹni tẹ́ fẹ́ máa fẹ́ lóbìnrin èèyàn làwọn náà ẹ má gbàgbé pé. àwọn náà jíjẹ́ tí wọ́n jèèyàn wọ́n láwọn nǹkan táwọn náà ń fẹ́ wọ́n ní tún ọ̀fẹ́ ok ṣé ìwọ lè pé gbogbo tí wọ́n ń fẹ́ fún ọ tó sì lè kọ dínà gbogbo tí wọ́n ọ̀fẹ́ torí ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa kò tú láti ẹnìkan kán láti fẹ́ ju ìyàwó kan lọ tó bá wọn kó ń bùkátà rẹ̀ tó sì lè pé májẹ̀mú ọlọ́run ló ń gbà kọ́ fẹ́ méjì méjì òtọ́ o lè fẹ́ mẹ́ta mẹ́ta òtọ́ o lè fẹ́ mẹ́rin àmọ́ torí à ń kó ọlọ́mọdé pé àwọn ọ̀rẹ́ rẹ wọ́n ti dọ́yàwó méjì gbogbo eléyìí ìranù lásán ẹ̀rí tí yàrá jẹ obìnrin míì ẹ̀ ní má bẹ́ẹ̀ sì lè sàánù rẹ̀ ní ìyàtọ̀ kan fi ń jẹ wọ́n ẹ̀ ní má bẹ́ẹ̀ sì lè sàánù rẹ̀. ọkùnrin tó ní àwọn méjì tí ń fi bàbá ńlá yà jẹ wọn ń sì tún wá kẹta yọmọ sọ pé mẹ́ẹ̀ lọ́lọ́run wí mẹ́ẹ̀ báwo kí ni jẹ́ mẹ́ẹ̀ náà pé mẹ́rin wà mẹ́ẹ̀ náà ni mẹ́ta wà mẹ́ẹ̀ náà ni ẹ mẹ́jọ mẹ́ẹ̀ náà ni mẹ́wàá ńkọ́ mẹ́ẹ̀ ni àbí yorùbá lọ́lọ́run sọ alukur'ani fún yín a'udhu billahi minash shaitani rajim torí de ẹni tágbára èèyàn bá ká kọ́ má dáwọ́ lò sẹ́rí ẹsẹ̀ ni ìyàwó téèyàn ní kìí jọyàn lójúmọ́ tójú kòkòrò bá ti ń dàn yàn láàmú wàá lọ gbẹ́ lómi wà wá padà rí i pé fẹ́líọ̀ ni ọ́ lórí ìyàwó àkọ́kọ́ lórí ìyàwó ẹ̀kejì náà láti ra ṣe sùúrù rẹ̀ pẹ̀lú ìyàwó kan tó ní o bó tilẹ̀ fún àwọn obìnrin náà ọ̀lẹ́sọ̀rọ̀ gbèjà làwọn náà torí wọn náà tó bá tún ti dàgbà débì kan ìyàwó náà ti pọ́ọ̀tì àbí òye tó bá sọ pé kọ́ wá bí ó lè máa sọ pé nídà yìí gbogbo ìtàn ti ń ṣe é bọ̀ látàárọ̀ ọjọ́ kò ti tó kò tó ṣebí ìyàwó ni wọ abẹ́ ẹ̀kọ́ ni <laughs> ọkọ sì lòun náà ó lè kó pa mí àwọn ẹgbẹ́ rẹ síyàwó kan làwọn ń gbé ká ẹgbọ́rọ̀ láti gbogbo lẹ́ ti túṣẹ́ kò yẹ kó pé ọ̀lẹ́sọ̀rọ̀ gbèjà làwọn obìnrin náà ó tún lè wọ sùsùn ní ìsìnkú ní ọmọ òun ó ń bẹ ń fùntúà àbí òye gbogbo ọmọ ti lọ fùntúà òun fẹ́ lọ wọ àwọn ọmọ ẹgbọ́rọ̀ yọ kàn pa àwọn tìrù sínú òtútù ọ̀gànjọ́ tó tó bá tó di pé ọmọ rẹ̀ ká bí ma mo lọ bá wọn tọ́jú ọmọ ẹni ẹlòmíràn tó sùn méje mo lọ bá wọn tọ́jú ọmọ ẹni torí ẹ̀ pé kéèyàn kan máa fẹ́ ju ìyàwó kan lọ ẹ fẹ́ ìyàwó dáadáa má ẹ gbìyànjú dáadáa láti ṣe dọ́gba dáadáa tọ́lọ́lọ́wọ́ bọ̀ fábòsì torí ọ̀lẹ́sọ̀rọ̀ gbèjà làwọn obìnrin omi gan wa tún ti rí pé àwọn ọmọ òun ti ga bí rẹ nísìnyí ó lè máa wọ́nà kọ́ pọ́ dànù tí wọ́n máa wò pé kíni àwọn tó ti sẹ́rí àwọn ló lè fún yín ròyìn torí pé ẹ̀wọ̀n pa àwọn obìnrin àwọn ègbè darúgbó nípa wọn bára wọn lò tó bá ti di pé nǹkan oṣù rẹ̀ dúró so ọkọ̀ yẹn ń rùn sí ó sì lè jẹ́ pé ìgbà yẹn gan ni activeness ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣe wọ́n wá ń bùkátà obìnrin ìyàwó rẹ̀ ń sọ pé òkú ẹ̀ sáyè mà òun ò tí ẹ̀ lè ṣe gbogbo ń tọ́jọ́ bẹ́ẹ̀ mọ́ torí nǹkan oṣù ọ̀wá mákìnní kan ṣe ìnira ni fún un ìgbà tí o ti wá di bàbá bàbá bàbá lọ́mọ wa wáyà òka tọkọnu sóbì nǹkan pé mo fẹ́ fi ọ pé tẹ́ẹ̀fẹ́ mi ni àbọ̀ mọ ọmọ anyin mo rò pé irú sóbìnrin máa fẹ́ bọ́kùn ìdẹ́nu o torí ẹ kọ́ ló bá fẹ́ anabi lọ́dọ̀ rẹ̀ kí wọ́n ní kò sí tuntun lọ́dọ̀ tiẹ̀ torí pé òun òun ti ní experience à ń gbé torí ẹ̀ wọ́n sọ pé irú abilékọ yẹn tí wọ́n bá fi lọ́kọ yóò pa wàlíì rẹ̀ lásẹ̀ ni torí òun ti ní experience àmọ́ magi tí wọ́n bá fún un lọ́kọ yóò kàn jẹ́ pé ó yọ̀ǹda fún wàlíì rẹ̀ pé kí wọ́n fún un lọ́kọ ni ìyọ̀ǹda wọ́n sì ló ti tó láti mọ̀ pọ́ yọ̀ǹda kọgbẹ́nu lọ lágbájá ló ń fẹ́ fẹ́ ọ bàbá ti dákẹ́ torí kò lẹ́ experience níbẹ̀ yẹn àwọn bàbá yẹn wọ́n nídìí láti jẹ́ pé wọ́n interfere dáadáa tẹ̀ ń bá ń fọmọgé lọ́kọ torí pé òun ò ní experience ẹ̀yin lẹ ní experience àmọ́ kẹ́ ti sílé ọkọ kan yọ fẹ́ lọ́kọ mi pé kí ni sẹ́yìn mọ̀ pé ṣé ara ni ẹ bẹ́ẹ̀ ṣe máa ṣe nu o wọ́n máa fẹ́ sẹ́yìn ni wọ́n jẹ ní ire ìfẹ́ tòrò ní experience àmọ́ tó bá ń pè ọmọ tí ò lọ́ọ́lé ọkọ rí wọn bí wọ́n ṣe máa ṣe nu nígbà tí wọ́n bá fẹ́ ah bí wọ́n ṣe máa ṣe wọ́n ti lọ́ọ́lé ọkọ kan rí ẹ̀rí tó yóò bá wọn kò ní yé torí akramakumullah ìjọ mẹ́ta péré wọn ni kò fọ ìjọ mẹ́ta péré eléyìí jẹba tó eléyìí náà tún túmọ̀ sí pé nínú Islam ọmọge yẹ kó lọ́ọ́lé ọkọ abilékọ náà tún yẹ kó lọ́kọ míì nísìnyí wọn ò lọ́kọ látàrí pọkọkọ lẹ ọlọpọmọ látàrí pọkọ rẹ kú kọyẹ kó jókòó kalẹ̀ bàbá rẹ pàápàá jùlọ ipò tó ti wà ipò ẹni tí ń bùkátà ni tó sọlọ ṣe zina ni islam ọ̀fara máa zina kọ́ pe ọ ló pe àwọn bàbá rẹ náà nítorí bíbọ àṣírí ẹni fún òbí ọkọ ọkùnrin gíga kan ló gbé lọ lónìí kúkúrú ńbẹ́sẹ̀ kan ló gbé lọ lọ́la kódà ọlọ́kọ̀ kan ló wá gbé ọlọ́kadà ló gbé lónìí sẹ́wọ̀n pé ìbànújẹ́ ni ọ̀jẹ̀ fòbí torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ bọ́mọ rẹ̀ sọ́ńtì sòdodo ọ̀rọ̀ lílọ níyà rẹ̀ lọ sílé ọkọ tó fi bí ọkùnrin ṣùgbọ́n ní wọ́n fẹ́ gan sínú ilé ìṣẹ́ni wọn náà lọ́kọ ni torí ẹ̀ tẹ́ bá fẹ́ abilékọ ìjọ mẹ́ta péré ló wọn gbà lẹ́yìn rẹ̀ lẹwà bẹ̀rẹ̀ sí ní pín ọjọ́ àmà bóyá yàwó tẹ fẹ́ ọmọge ni àmà bóyá abilé kọ ni nínú ọjọ́ tẹ kọ́kọ́ pín làṣírí òtútù sí àwọn obìnrin míì tó bá wà nílé àbí òye àwọn tí ń wò pé ọmọge ni ẹsẹsẹ ṣèjọ mẹ́ta ni wọ́n mọ̀ kò sí sàá ó tún kùjọ́ mẹ́rin tí wọ́n lò lọ́dọ̀ olórí ibú rẹ̀ so ni wọ́n bá sì di pé ọba wádùn lè ga kí ló dé tẹ́ fi bẹ́ẹ̀ lẹ̀ ìjọ mẹ́ta náà ni ọgbà a ṣé abilékọ ni tẹ́lẹ̀ ǹsìn ṣàlàyé kankan kí n sọ ta ló bí ọ lórí ètò sẹ́wọ́n pé àwọn fẹ́ gba fáìlì rẹ̀ níbi tó ti bàjẹ́ torí di eléyìí wọ́n sọ pé ó ti gba ìjọ tẹ́kọ̀ gbà kìí ṣe gbogbo aṣọ là á máa sá ní oòrùn mo rò pé yé wa yàtọ̀ sóńjọ́ méje eléyìí òbúkà wọn ò ní bí ọ léèrè àmọ́ tó bá ti ṣe jọ́ mẹ́ta wọ́n ti máa wá bí tí wọ́n ti máa kó fún níjọ́ tíjà bá dé wọ́n ti gba iye ọjọ́ rẹ̀ tó gbà eléyìí ń obìnrin náà wá lè fẹ́ tàn jẹ o kọjá pé ó ti lọ́kọ rí ṣùgbọ́n ọmọ kékeré ni wọ́n wá lọ fẹ́ẹ́ wọ́n á ní òun fẹ́ tọrọ kankan lọ́dọ̀ rẹ̀ ó bò ńlá sí rí lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ pẹ̀lú pé ọjọ́ méje ló fọ̀ ètò ìjọ mẹ́ta òun ọ̀fẹ́ kún ọ́ mà ẹ gbọ́dọ̀ fa àbòsílẹ̀ lómi fi bẹ̀rẹ̀ foundation òun ọ̀fẹ́ káwọn ẹ̀kọ́ ti wà ní ọmọ pọ̀ ní ti ṣeke ni kò ti lọ lé ọkọ̀ kan rí níwọ̀n náà bá sì di bàbá kẹ́ ẹ bẹ́ẹ̀ ọba ti pọ̀ fún ọjọ́ méje bó ló ti sọ fọ́lọ́ ọjọ́ gbẹ̀ndàlùkìyàmù sẹ́wọ̀n kó ti jàǹbá àwọn ìyàwó yòókù ọjọ́ mẹ́rin mẹ́rin ló fi jàǹbá wọn ọjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà ọjọ́ ìrìnsẹ̀ sámá torí di eléyìí ẹ má rán àbùsí lọ́wọ́ bó ṣe ma ẹjọ́ ma muttafaqun alayhi al al-bukhari àti muslim ló gbé jáde wal lafzu lil-bukhari ṣùgbọ́n gbólóyìn eléyìí ọ̀dọ̀ Bukhari ló ti wá báyìí tàbá sí Sahih Muslim kìí ṣe bẹ́ẹ̀ lábàá wọn yàtọ̀ lágbàbí kan ẹgbẹ́ tó tẹ̀lé lé yìí wọn látọ̀dọ̀ Ummu Salama radiyallahu anha anna nabiyya sallallahu alayhi wa sallam lamma tazawwajaha aqama indaha thalathan gbẹ̀ngbà tá nàbì sallallahu alayhi wa sallam fẹ́ Ummu Salama ọjọ́ mẹ́ta là nàbì náà gbọ́ kọ́ rẹ̀ salama, kìí ṣe nagijẹ lásán ó ní ọmọ tí ń jẹ sálámà tòsẹ́ mọ̀ká bilé kọ́ ni kìí ṣe bí àwọn tiwa tí wọ́n sọ pé tọ ìyá kìnnì kan ìyá kìnnì kan sẹ́kọ̀ lọ́kọ̀ ni ẹ ẹ jáde àwọn ò nídìí láti dé nǹkan kan torí wọn ṣe zina ọ̀pọ̀lọpọ̀ ìyá kìnnì kan ìyá kìnnì kan sẹ́wọ̀n pé ọmọ zina náà làwọn mọ̀ tòwọ́n sọ pé ó mú sálámà ọmọ tó bí lọ́nà tó dáa ni abilékọ ni Ummu Salama síbẹ̀ mọ́kọ́ rẹ̀ akọ́ Abu Salama ọ̀sálàìsì Ànábì sallallahu alaihi wasallam lónìí kọ́ sọ pé inna lillahi wa inna ilayhi raji'un Allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha pé téèyàn bá sọ bẹ́ẹ̀ ńgbà tá a dánwò dé báyàn ọlọ́run máa ń fún yàn ní tó dáa jù lọ. ó wí àmọ́ wò pé ta ló wá dáa ju Abu Salama lọ àwọn obìnrin rere nù o àwọn obìnrin rere torí obìnrin rere lẹni tó yẹ pé ọkọ rẹ̀ ó kún lójú tẹ máa ń ròyìn kálukú yẹn kìnnìkan dá ń gbé tẹ kìnnìkan dá kò ń lọ́mọ bàbá àjẹ ẹ̀yìn àṣì kọ̀ọ̀kan mi ọkọ tèmi òní tèmi mo rò pé yé wa àmọ́ àwọn obìnrin mi kàtà burúkú ni wa yọkàn máa wù ọ pé ẹ àdánwò tẹ́lú ẹni tó yẹ kéèyàn fẹ́ wọ́n di ọ lójú ni. ohun tó ṣe pé ẹgbọ́rọ̀ tí gbogbo èèyàn ń wá ah, àdánwò ọ̀dà wọ́n á jẹ́ pọ́dọ̀ irú wọ̀ ló ń pàpà wá bọ́ sí ẹgbọ́rọ̀ ìwọ tọ́lọ̀ dáadáa yìí ni irú ń fún wa ní ẹ̀kọ́ ńlá nù ànábì wà láyé ìgbà yẹn sallallahu Abubakar wà lẹ́yìn ànábì Umar wà Ali wà Zayd ibn Thabit wà àwọn sàhábà ńláńláńlá wọ́n wà lẹ́yìn anabi sallallahu alaihi wasallam ọ̀gá wa gan wà kò rórí jọ kan pé ah, àdánwò làbúsá má ti mọ fẹ́ kó lè ó tẹ̀sí lọ jẹ́yàwó ànábì ah, àwọn obìnrin ayé yòókù ọgbà kó lè ó tẹ̀sí lọ kò rórí ọkọ rẹ̀ ló lójú nígbà tí wọn ní tí wọn bá sọ báyìí tó sọ báyìí tó sọ báyìí látàrí àdánwò tó dé ọ Ọlọ́run lè fún ọ lè sọ dáa jù lọ ó tún ya ló tún sọ pé ta lọ dáa tó Abu Salama ọgbàgbé pàdánù gan ní bò ń sọ subhanallah táwọn obìnrin bá fi lè kẹ́kọ̀ọ́ lára ọmọ sálámà yìí ìtàn rẹ̀ tó sọ mm, ìtàn tiẹ̀ náà tó sọ táwọn obìnrin sáré káwọn kàtá pọ̀ láyé náà àwọn obìnrin sùn ẹlòmíràn máa ń pé ah, actually eh, mo ṣe mistake ẹgbọ́n <laughs> òun ṣe mistake tó ń fi ọkọ ẹ gbọ́rọ̀ àwọn èdè burúkú ìwọ tó yẹ kó jẹ́ pé ọ̀gbọ́dọ̀ ronú ẹlòmíì lópin ìgbà tí ìwà àtọkọ rẹ bá ń bẹ láyé tọkọ rẹ bá kú kí ni túmọ̀ iddatul wafa tí wọ́n ní kóbìnrin ó ṣe tọkọ bá kú oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá nítorí àyè tí obìnrin yẹ kó tọkọ yẹ wà ìyàwó kí yóò ga yóò tóbi púpọ̀ lẹ́mìí rẹ̀ ọkọ mi kú ọkọ mi kí ni pẹ̀yìn lẹ́rìn nígbà tó ṣe pọ́kọ tí yóò kú ha làgbàjá kú so ìrònú yẹn ọ̀gá so lónìí obìnrin bọ́ jẹ obìnrin bọ́ mu wọ́n ń gbàrú nítorí tiẹ̀ ọlọ́run lọ́mọ yẹn àbùkù tó kẹ́ lómi nítorí ìyàwó torí kí ọmọ bàjẹ́ ìyàwó. òun ọmọ wa kọyàn rẹ ké kò ní fi ọpẹ kankan ọmọ àforí ṣe fọrùn ṣe ó tiẹ̀ tó àwọn aláìmoore burúkú náà àwọn obìnrin sẹ́ẹ́ pé gbogbo tí wọ́n lọ ṣe tó ṣe wàhálà tó fi mú nǹkan kan wálé fún kínú rẹ̀ ó lè dùn yọkàn ra gbà pẹ̀lú ọwọ́ sí yọkàn sọ́kàn pé ó sì ẹ̀ lè tètè lùtè kọ́ sọ pé ẹ pé ọ́ dẹ́ ṣeun sẹ́mi kéléde Yorùbá ọ́ dẹ́ ṣeun ìní ń kí ọ tẹ́lẹ̀ náà àmọ́ gbà tó là mẹ́fà. ẹ wá wo Ummu Salama radiyallahu anha ó ní talẹ́ni náà tó tún da tó Abu Salama wàlá àwọn obìnrin rere làwọn ìyàwó àwọn sàhábà talẹ́ni náà tó tún da tó Abu ó ti gbàgbé pé ànábì da ju gbogbo wa lọ tó ànábì sallallahu alaihi wasallam lọ padà fẹ́ bàtà ànábì wa fẹ́ ànábì èsì sàlábò lánàbí ọ̀rọ̀ pé ìwọ owó torí ń fi ọ àmọ́ lórí pé òní gbọ́jọ́ kankan tó ń kàn páàkì ẹ síbẹ̀ níbí mọ́tò àbẹ́rẹ́ rí nǹkan tó rárá àwọn èèyàn fi obìnrin bẹ́ẹ̀ ní sin àwọn ọ̀daràn tó ní síbi kí kóró obìnrin kan sọ pé hmm, mo fẹ́ sànù ẹ̀ mo fẹ́ sànù ẹ̀ màá fẹ́ ọ àmọ́ nígbà wàá fi tó ọmọ gbé mo lè mọ́ wàá dọ̀rẹ́ fọ́dún kan o mo rò pé iye olóògùn ló ń gbà torí kọ́kọ́ wọn lóde abẹ́rẹ́ rí nǹkan mọ́ yóò sì gbàgbọ́ sí mara anabi sallallahu alaihi wasallam ó ti ṣèjọ mẹ́ta tí Ummu Salama fún Ummu Salama ètò wa yanilẹ́nu jù ni waqal anabi ni innahu laysa biki ala ahliki hawan èsẹ ni àbùkù lọ́wọ́ mi wọ́n rò pé mo fún ọ níjọ́ mẹ́ta nítorí pé ọba jẹ́ ni àbùkù ni ṣùgbọ́n òfin ọlọ́run ọba ni ìpè tá a bá fi abilékọ ìjọ mẹ́ta la fún. ẹnu kí n tóbi nínú ó lò ní kí ìwọ náà lọ ń fẹ́ àwọn àmì bírò àìsàn ẹ̀fọn ìjọ méje ìjọ mẹ́ta tí wàá jẹ́ ṣé ẹni yẹpẹrẹ lè mí ni ó yẹpẹrẹ àmọ́ ìṣètò òfin dọ́dọ̀ mi èé sí agánrán abilékọ ní ọ kí wọ́n ṣe fábilékọ náà dáa ṣùgbọ́n ìyẹn ọlọ́run lọ sọ pé bá bilé kọ́ la bá fẹ́ ìjọ mẹ́ta péré la fún yàní àwọn ọ̀rọ̀ ń tọ́ka sí pé wà nábì sallallahu alaihi wasallam ọ̀dà púpọ̀ lẹ́ẹ̀mọ́rí ní ọ̀rọ̀ rẹ̀ wa innaka la'ala khuluqin azim ẹ mọ̀ pé irú ọ̀rọ̀ báwọn ńlọkùnrin lè fi bóbìnrin gbé irú àwọn ọ̀rọ̀ báwọn ló lè lé àṣetán ní sílé yín àmọ́ ká máa pàṣẹ ká máa pèsè bíi sọ́jà. So kìí jẹ́ kóbìnrin kó gbígbé àlàáfíà pẹ̀lú ọkùnrin àbí òye wa ẹ mo ní kó wá gbé abọ́ tó wà ń bẹ̀ yẹn kú o ọ gbọ́ pé mo ti wí bẹ̀ tó ẹ̀ méjì tí mo bá tún wí tẹ̀ kẹta sẹ̀kọ̀ pé àwọn kọ̀máǹdì àmì nìyẹn anabi sọlọ lọ àti sọlọ àti sọ pé khiyarukum khiyarukum li ahli wa ana khayrukum li ahli ẹni tó lóore jù nínú yín lẹni tí ìwà rẹ̀ dáa jù síyàwó rẹ̀ èmi ni wàá mi dáa jù sáwọn ìyàwó mi bẹ́ẹ̀ là nàbì sọ sallallahu alaihi wasallam nínú dídá wà náà lélẹ́yìí èyí ti ẹni yẹpẹrẹ lọ́wọ́ mi èyí ti ẹni àbùkù lọ́wọ́ mi a ọ̀rọ̀ yẹn ọmọ sálámà ó dì mú láéláé ni sẹ́wọ̀n kó mùsálámà náà ní fún aróyìn kò gbàgbé dànàbì sọ bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá búyàwó rẹ pé imú rẹ kánnáńbó kò ní gbàgbé láéláé ọwọ́ à ń ba ṣeré ńjọ́ kan wá fọ́ sí mi ká ah, imú kaná mú náà <laughs> ìwọ náà ló ti fi gbórí àmì tó bá sọ pé a ń rò pé lágbègbè wa yìí obìnrin kan dáa tó wà yìí la ilaha illallah yọ kọjá ẹni tí ń fò lójú sámà níbi tí inú rẹ̀ ó dùn dé àmọ́ sáàtì sọra o sọ ma kó ti tẹnu jágéètì báyìí lọ fẹ́ yàwó mi wò. kọ́ wa sọ fún ìyàwó rẹ̀ pé ẹ tọba di lọ́tún la mo rò pé yorùbá tó ìyàwó mi náà ń bọ̀ ẹ́ lèmi sọ ẹ pé gbogbo agbègbè wa yìí ọkùnrin ẹ mà yín á torí di eléyìí Ummu Salama radiyallahu anha ọ̀rọ̀ tí a ti sọ fún yìí kò ní gbàgbé láéláé sẹ́ni yẹpẹrẹ lọ́wọ́ mọ́rò pé torí ipò ọba ìyẹpẹrẹ ni mo ṣe fún ọ lọ́jọ́ mẹ́ta ẹ̀ǹṣe ti sábà tòlẹ̀tì tó bá wù ẹ́ máa ṣe ń jọ méje tontipa délé kọ́ ni Ummu Salama o ìrẹ́ ló ti jẹ́ pé èèyàn gbọ́dọ̀ kọ́ kí ó dáadáa kó tó kó lè kí ó èsì pé àjàmbá kùmà lọ́ọ́ máa gbé kátó máa da irú tí wọ́n wá bí ọ léèrè pé bó wa lẹ ṣe sọ báyìí náà lẹ sọ kójọ́ mẹ́ta ní ti abilékọ kò gbọ́dọ̀ kójọ́ méje ètò àwìn náà làwìn àìjẹ́bẹ̀ ọkàn à ní ń káàbùkù báwo àlọ́rọ̀ tẹ sọ ẹ ṣàlàyé lọ́rọ̀ àbọ̀ ọ̀mà lọ́kọ́ ẹ wo ànábì náà lọ sọ kójọ́ mẹ́ta fàbílékọ ìjọ méje fọmàgé ànábì tí wọ́n sọ fún mùsálámà pé ọwà optional tó bá wù ẹ́ màá sọ di méje fún ọ tí mo bá wá sọ di méje fún ọ wà ń sàbàtò lẹ́kí sàbàtò lè nìta tí mo bá ti wá fún ọ níjọ́ méje o gbogbo ìyàwó yòókù náà gba méje níta ti sì ń túmọ̀ sí ni pé ẹ̀tọ́ rẹ níjọ́ mẹ́ta torí pa abilé kọ ní ọ tí wọ́n bá wá fẹ́ torí tóbìnrin máa ń ṣe tó bá ti jù kan lọ yọ fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan tí ó kó náà lè fira rẹ̀ hàn níwájú àwọn yòókù a lè fún ọ náà jọ méje wà láàkín tá a bá ti lè fọ méje gbogbo ìyàwó kọ̀ọ̀kan náà gbàjọ méje méje wọ́n lọ bẹ̀ tọ̀ rẹ jẹ́ nu sẹ́mi kí jọ́ mẹ́ta tí wọ́n bá ṣe lọ́dọ̀ rẹ̀ wọn ò ní san padà fún ìyàwó mi ọmọge tẹ bá ṣe jọ́ méje lọ́dọ̀ rẹ̀ ẹ̀ ní san jọ́ méje padà fún ìyàwó mi ẹ̀tọ́ tiẹ̀ ni àmọ́ ní ìsìnkú ọba tí wàá sọ pé àjọ mẹ́ta ni ìwọ lọ bẹ̀tọ́ yẹn jẹ́ oníjọ́ kankan má nìyí ìjọ méje wàá gbà tọba tí wàá gbà jọ méje ohun gbogbo ìyàwó yòókù náà jọ méje méje jọ méje méje jọ méje méje àwọn sọ pé kí ni ebè wo lójú ebè lójú ebè nílò àgbàjọ méje àwọn àgbàjọ méje àwọn tá a ti pẹ́ lé gan àgbàjọ méje ìwọ tó dé náà àgbàjọ méje fa wà lálẹ́ fa. tòsẹ́ mọ̀ kó lọ́ọ́ fagilé ẹ̀tọ́ rẹ̀ kì í ti pé three plus seven yọ wá di ten àwọn yòókù gba seven la tọ́ ọ bá ti mọ̀ pé mẹ́ta tọ́jẹ́ tọ̀rẹ́ òtọ́ ajẹ́pá fún ọ méje tó wọ̀ àwọn atarapọ̀ ọgbà méje àwọn fún àwọn yòókù náà ní méje méje àwọn ọmọ kò what is this bonus wọn kì í à torí pé ìyàwó tó ẹsẹ̀ dé ọ yarí nì ó lóun fẹ́ gbàjọ́ méje fa láti wá pé ẹ̀yin náà ń kọ́ kálukú náà gba ìjọ méje méje lẹ́yìn ìjọ òfin ọlọ́run tọ́ ó túmọ̀ sí pé ẹ̀sìn wa ìsìn Islam ẹ̀sìn wa sì dọ́gba ni tóbìnrin bá jẹ́ pé òun ọ̀fẹ́ ra consideration fúnra rẹ̀ ló fi ní báyìí ní kẹ́ẹ̀sì kò sí wàhálà àwọn yòókù náà ń kọ́ àwọn náà lẹ́tọ̀ọ́ àwọn náà gbà tiwọn ṣùgbọ́n ń mùsálámà ìjọ mẹ́ta ti sè kò ní òun fẹ́ kó wọn sọ di méje ṣùgbọ́n nínú dídá ìwà anábì wa Muhammad sallallahu alaihi wasallam lálẹ́ ìdí sọ́ba ṣé mọ̀ pé ẹni tó náà bá jẹ́ pé wọ́n kọ òun náà gbẹ́kọ̀ sẹ́yìn bá ti ń sá lọ sẹ́yìn náwó ọ̀fẹ́ yóò máa dẹrú fún yín nítorí pé ẹni àpọ́nlé lòna àmẹ́ni tí wọ́n bá ti kọ́ tó rẹ́ni tírèèni rẹ̀ dáadáa gbogbo ìgbà tẹ́yìn bá ti náwó ọ̀fẹ́ tẹ́yìn sáàlọ̀ wọ́n máa gbé mọ́kè ni pé kò sí bí ìṣètò àbẹ́ẹ̀ rí bí ṣe ń ṣe fún mi torí ẹ̀ lárúbá sọ pé ìlà ẹ̀ńtà kẹrẹ́mtẹ̀lẹ̀ kẹrìmà mẹlẹ́kẹ́tẹ́hó wà ẹ̀ń ẹ̀ńtà kẹrẹ́mtẹ̀lẹ̀ ìmà tàmárọ̀dà tó o bá fi lè pẹ́ ní àpọ́nlélé yóò dẹrù rẹ̀ àmọ́ tó bá ń pẹ́ ní àbùkù lọ́ọ́ pọ́nlé yóò fi mú ni o mo rò pé yé wa torí ẹ bẹ́ẹ̀ sì máa sọ di àwọn èèyàn láyé àwọn èèyàn wà tó ẹ pé tó bá pọn wọn lé ó rí i pé ẹ jọ di ọ̀rẹ́ gbogbo tí ò ní bọ́ ọlọ́kàn jẹ́ ni wọ́n máa ṣe èèyàn sì ń bẹ tó bá ti pọn wọn lé wọ́n máa wò pé <laughs> àwọn ìṣẹ́gbẹ́ rẹ tẹ́lẹ̀ náà ọ̀là kánvaasì káyìn ẹ gbọ́rọ̀ <laughs> látàjà eléyìí túmọ̀ sí pé Ummu Salama Karima ẹni àpọ́nlé ni torí àwọn ti mọ̀ pé káwọn gbẹ̀tọ́ àwọn tí ìṣèjọ́ mẹ́ta ó pé àwọn ju kó wú òfò kó má wọn pàdánù ìjọ́ mẹ́ta lọ kó wọn wá ṣe sábàbí tí ìyàwó kọ̀ọ̀kan fi gbàjọ́ méje méje nílé ànábì sallallahu alaihi wasallam ìyàwó ti ń lọ bíi mẹ́sàn-án nítorí ó tutù padà sọ́dọ̀ tiẹ̀ àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ òṣùpá òṣùpá kan òṣùpá méjì lè ti lọ ó lè jù bẹ́ẹ̀ gan lọ torí jẹ́ bá sọ pé seven times nine sixty three sixty three òṣùpá méjì ó ti lé torí di eléyìí ó dáa kéèyàn ọgbọ́n ìjọ mẹ́ta tó wàhálà kẹta àdìsí tó tẹ̀lé léyìí ó wá látọ̀dọ̀ ìyá ńlá wa Aisha radiyallahu anha anna Sawdata bint Zam'ah. وهبت يومها لعائشة wọ́n ní sọ́wọ́dá ọmọ azammaa obùn aisha lọ́jọ́ tiẹ̀ àwọn ìyàwó rere nìyẹn fa wàláhi àwọn ìyàwó rere ni torí pé ntóbìnrin ní jù lọ́ọ̀dì ọkọ rẹ̀ tó bá ti di pé wọ́n pọ̀ ó náà lọ́jọ́ tiẹ̀ obìnrin ti ṣeré o ẹ̀yà àti tó bá kálábò sílẹ̀ sẹ́gbẹ́ àwọn ìyàwó yín ẹ̀ pín ọjọ́ fún wa bẹ́ẹ̀ làwọn ọkùnrin mi ò wọn ò pín ọjọ́ fáwọn ìyàwó wọn obìnrin tó bá fẹ́ rọ́kọ yóò lọ bọ́kọ ni ọkọ ọ̀daràn òfin ọlọ́ọ̀ni kó pín ọjọ́ fáwọn ìyàwó yẹn tó o bá pín ọjọ́ fún alábòsí yàn kọ́dà àwọn èèyàn àwọn ọkùnrin míì wà tó yẹ pé tó bá ti lè fẹ́ ìyàwó kan yóò pa gbogbo àwọn ìyàwó tó síwájú tì bí aṣọ tó ti gbóni ìyàwó tuntun ni ọmọ gbọ́dọ̀ rẹ̀ ẹ bá pé nǹkan kan dà yín láàmú ẹ̀yin lẹ mà bàbá sú ọ ọmọ àbílẹ̀ sú ọ. àwọn míì sì wà tó ẹ pé kìí ṣe ìyàwó tuntun ìní ọlọ́gàn sọ́dọ̀ rẹ̀ ọ̀kan nínú àwọn ìyàwó ìní ọlọ́gàn sọ́dọ̀ rẹ̀ bí ẹni pòun ló rẹ́fọ̀ fún jẹ. ní lọlé ìyàwó mi ibẹ̀ ni ọ̀ sùn láyé tẹ bá rí tọ́ lọ sọ́dọ̀ ìyàwó mi bọ́yọ́ ọmọ rẹ̀ ti tó wọ́n àbòsí ńlá lélẹ́yìí lábẹ́ òfin ọlọ́run gbogbo ìyàwó kọ̀ọ̀kan ọjọ́ tiẹ̀ gbogbo ìyàwó kọ̀ọ̀kan ọjọ́ tiẹ̀. Sauda bintu Zam'a ìyàwó ni sanabi sallallahu alaihi wasallam ń fẹ́ lẹ́yìn Khadija Sauda wọ́n ní wọ́n fura nínú ṣesí tí kò ìgbà tó ṣe pé anabi sallallahu alaihi ó tún gba tàwọn bíi ti tẹ́lẹ̀ mà ṣẹ́sì máa pé ọkọ bá gba tóbìnrin lóbìnrin lé rẹ́rìn ọkọ bá gba tóbìnrin lóbìnrin náà lé ń dọ̀wọ́ ẹ̀kẹ́ nílé ṣàwàdà ọkọ ọba gba tóbìnrin gbogbo oòrùn ọmọlẹ̀ ojú ọjọ́ ọmọlẹ̀ kedere yìí dúdú ni ẹ wàláhì yóò dúdú wájú ẹ̀ ni tó nísìnyí ìyàwó ta anábì kọjá bí ìyàwó ta wa kúrúntù nítorí pé ìyàwó anábì sallallahu alaihi wasallam ìyá wa ni ìyá wa tá a gbọ́dọ̀ fẹ́ torí pé nǹkan ló bí wa a gbọ́dọ̀ fẹ́ àti ẹ gbọ́dọ̀ rólẹmí wa pé báni bá kún ẹkàn nù wọn ọ gbádùn àwọn ìyàwó àti sallallahu alaihi wasallam àwọn ìyàwó ni wọ́n jẹ́ fànàbì láyé ìyàwó rẹ̀ wọ́n tún jẹ́ lálìjẹ́nà àlìjẹ́nà tọ́ga jù tọ́ga jù tọ́ga jù ibẹ̀ là nàbì ọ̀wà sallallahu alayhi wa alihi wa sallam làwọn ìyàwó rẹ̀ náà nǹkan bò wọ́n wà lálìjẹ́nà tọ́ga jù oríire lálẹ́lẹ́ sọ̀wúdà tí wàá rí pé ànábì sallallahu alayhi wa sallam kò dàbí ìgbà tí wọ́n gba tó ń bí ti àtẹ̀yìnwá mọ́ ọkùnrin sì ṣe rí ni pé tó ti ń di kóbìnrin kan ti ń sá lójú ọkùnrin ẹrù ni ó kà kún bí àpò ẹ̀wà sòyọ́ máa rí i pé ń dẹ́rù pọ̀pọ̀ òun so tó bá dẹ̀ ṣeéṣe tó bá lè lọ àbí òye so that wọ́n ti ẹ̀tura ní relief lágbọn abẹ yẹn àwọn ọkùnrin burú bàjẹ́ so obìnrin náà wá yẹ kó gbọ́n gidigidi so ìwọ́n máa gbìyànjú gbogbo nǹkan tí wọ́n fi máa fojú rẹ̀ mára. ṣe eléyẹn ni wọ́n ń pè ní àtúnṣe látọwọ́ obìnrin tọkọ bá yarí ma lọ́wọ́ nínú òfin ṣẹlá àtúnṣe látọwọ́ obìnrin tọkọ bá yarí ma lọ́wọ́ oná ní gba tiẹ̀ ma ọkọ òbí la fún ma ẹ̀yin náà máa wò wò gbàtọ fẹ́yàwó o lè máa wò pé káì ah, obìnrin yìí ó bíútì gan ẹnu rí oorun wọ́n máa wò pé ah bí ẹnu àwọn ọmọ kéékèèké sí àbí òye tó lè kó la ìwọ yìí kan náà ló tún sọ fún yàrá ọjọ́ kan pé ó ń gbẹnu bá ọkàn rìvásì ni òun rìvásì pé kí ló dé ẹnu ẹrùn a <laughs> so ó lè lọ sí superstore gbogbo ìfọnu tó ṣe pé kì í jẹ́nu oorun láyé yẹn máa kó wa àwọn náà sọ pé gbogbo ẹ̀ náà ní jẹ́nu oorun Ah, gbogbo ẹ̀ láti dánwò ni àbí òye ẹ àbú abu sọ <laughs> pé àbú sọ pé nùrù subhanallah àwọn ọkùnrin a máa dóbi láàmú yóò bá di pé gbogbo òfọnu yóò máa wá kóbi o ti fura nǹkan tí ń dàrú ni ó lè sọ pé ọwọ́ ẹni mọ̀ ń wẹ̀ wọ́n lè máa máa wẹ lẹ́ẹ̀mejì lóṣù àbáyọ̀ ń dà lẹ̀ so tí obìnrin bá ti ń fura báyẹn so kó tètè máa bí ó ti dàtúnṣe ó lè sọ pé um, oúnjẹ tó Ma yẹn báwo ló ṣe fi ọjà gbogbo ọbẹ̀ bá yìí fi ọjà ẹ dákun ẹ̀yìn ara ilé wa bá ń tọ́ wo wọ́n pé iyọ̀ ti já obìnrin kó tètè máa fura so ó lè gbálẹ̀ ẹnu lé kó gbá kó fọ kó nu kó ṣe kó bóun gbogbo lè ṣe dọ̀tí báyìí àwọn ayé ìbò ń gbà wọlé kò sáyẹ obìnrin tètè máa fura pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ torí ìdí eléyìí obìnrin lè ṣàtúnṣe irú àtúnṣe tí ìyá ńlá wa ṣe Sauda bintu Zam'a radiyallahu anha ó ti di pé èmi ń fẹ́ lose àtijọ́ àwọn ànábì. ẹ dákun bó lè yóò ṣe live life yìí ma wọ́n sọ pé Ummul Mu'minina Ummul Mu'minina tá ọwọ́ akọ̀lẹ́ ànábì ọmọ ní àwọn báyìí a ọlọ́mọdé àti ọmọ àbò so ọfẹ́ mẹ́ntẹ́ẹ̀nì ọ̀lànlá yìí lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmà ànábì ni ìyàwó rẹ̀ ni oríire wo ló tún dùn yàn lọ. ká lùzù ọjọ́ ẹni owó tẹ́ ẹ máa ná ẹ̀sọ́ bíi ìdájì bẹ́ẹ̀ ṣe máa fi mọ́tò gbé wa má fi gbé wa má máa fẹsẹ̀ rìn tó burú kò burú àní ká má lùzù àlẹ́nà ambọ̀sibọ́sì kò tẹ̀ sí mọ́tò ń bà àṣírí abẹ́rẹ́ àdéhùn kárí pàánà fi gbéyàwó rẹ̀ sórí kẹ́tẹ́kẹ́tẹ́ wọn á jọ ń kò tẹ́lẹ̀ rí akramakumullah a sọ́wọ́dà orí mi ti pé púpọ̀ jù òun náà ìtàn gbèsè ayé rẹ̀ yẹ fún ọ sọ wàláhì orí yẹn pé gán torí ẹ̀ nínú fiqh ọ̀rọ̀ rẹ̀ náà ti ń ṣàpèjúwe fún gbogbo obìnrin tó rí rẹ̀ ọba fẹ́ charge torí pé àwọn ọmọ sanra rẹ̀ jẹ́ ẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi ọkàn lóòdù gbogbo ẹni rẹ̀ sáwùdà ètò wọn jù ló gbé kalẹ̀ anabi ẹ má wulẹ̀ wá dọ̀ mi mọ́. ìyàwó mẹ́sàn kálukú máa ń gbàjọ kọ̀ọ̀kan sẹ́mi pé after nine days ní tọ́ọ̀nù tí ó tuntun dé Sauda wa sọ pé ọjọ́ tèmi mo Aisha nítorí kó ti mọ̀ pé ànábì Aisha ju gbogbo ìyàwó yòókù lọ kò sì pamọ́ ànábì tún sọ wọ́n ní ta lọ fẹ́ràn ànábì ní Aisha ni nínú àwọn ọkùnrin kọ́ bàrà sẹ́mi pé ẹ̀yin ọ̀rọ̀ ra ṣe jẹ́jẹ́ de jẹ́jẹ́ ẹ má kó bára yín tó gbá nàbí èso alágòsì o gbogbo obìnrin fún lẹ́tọ̀ọ́ rẹ̀ àmọ́ ọ̀fẹ́ ọkàn ẹ̀ lè kọ̀ǹtúrò rẹ̀ ọlọ́run sọ pé wọlé ní tọ́sítọ́sí ìrù àdìlù bẹ́yìn ní nìṣá ìwọlé arọ́sùn ẹ̀ bá gbìyànjú ẹ̀mí lè ṣe dọ́gba láàrin àwọn obìnrin nípa ọkàn torí di eléyìí tẹ́ bá wá fẹ́ níjókòó àlàáfíà ẹni tẹ́ ẹ yín fẹ́ràn ẹ bùn lọ́jọ́ nígbà tá a máa wà lọ́dọ̀ méjì wọ́n máa rántí tiẹ̀ pé a ah, lágbájá ló sì jẹ kó láǹfààní ọjọ́ méjì ẹni rí lágbájá tí tó bá jẹ́wọ́ sí wọ́n ṣe bẹ́ẹ̀ mo rò pé yé ó lè máa pé ẹ fẹ́ràn àwàdà káwàdà níwọ̀n afọjọ́ tèmi mo rò pé yé tí ó sì eléyìí túmọ̀ sí pé àwọn olùmọ̀ràn sọ pé tóbìnrin náà bá ti fura kọ́kọ́ òun kò fẹ́ gbà tó ń ma ń ti ń wọ́nà láti sọ ń di ẹni tí wọ́n pa tì bí aṣọ tó ti gbó ó lè sọ pé ẹ ilé tẹ bá wa gbà tá à gbé yìí mò ń wò kó ti wọ́n jù à ń san nine hundred thousand lọ́dún bó bá gbèrú owó yìí ìdajì rẹ̀ máa ń tẹ̀lé rẹ̀ jọ àwọn àmì pè nílé lórí lẹ́yìn náà sí bedroom flat for what èmi àtọmọ méjì péré ẹ bá gbarú màá ń pa lọ́sẹ̀ kọ̀ǹtẹ̀ mo rò pé yé Ìkòyí lẹ wà tẹ́lẹ̀ ẹgbàá sí mile twelve mo rò pé yé wa tó ẹ̀rí kọ́kọ́ yín ó kọ́kọ́ wù ọ́ náà pé ṣé ọ̀ ń sọ ni àbọ̀jábọ́ lẹ́nu rẹ̀ mò ń wí ni ah, èmi náà ro adúrò owó tẹ̀ náà yìí ayé yìí kò rọrùn má bíi ti tẹ́lẹ̀ àdàpọ̀ ẹ̀ ìyàwó rere nìwọ yìí nígbà tí wọn bá ti fi sọsọ pé kódà ẹni gbà sí kòròdú gan mo rò pé tẹ́sí máa tẹ́ máa san hundred and kìíní kan thousand ah àdàpọ̀ ẹ̀ hmm, àwọn àwọn òbí àjèrè ẹ̀ mo rò pé yé so báyà ti ronú tẹ́lẹ̀ kó wọ́n pa kí ẹ̀ dànù wọ́n tún bẹ̀rẹ̀ wípé ah obìnrin orí rẹ̀ ti pé jù àmọ́ tó bá ní no ilé nine hundred ọ̀rẹ́ mi kan tá a dẹ̀jọ́ wa kínní one point five làwọn san wọ́n fẹ́ kọ́ gba ètò ju eléyìí lọ ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ten so ẹ tara sawuda ẹ sì kẹ́kọ̀ọ́ ọkọ rẹ máa ń fún ọ ní five thousand per day ẹ fi ṣe bẹ́ẹ̀ ẹ fi ṣe bẹ́ẹ̀ ẹ fi ṣe bẹ́ẹ̀ ẹ sẹ́wọ̀n pé ọjọ́ gbogbo bíi ọdún nù ń bolówó náà bolówó náà wá wọ́n á sọ pé ah, ọkọ mi owó yìí ti pọ̀ ju ẹsẹ̀ ní one five ah, àdá fún ẹ̀ mo rò pé yé <laughs> so báyẹn ntọ́fẹ́ sọnù má lọ́wọ́ yóò rí gbà padà wọ́n lé léyìí ní ọ̀nà tóbìnrin máa ń gbà ṣe àtúnṣe láàrin rẹ̀ sọ́kọ rẹ̀ tó bá ti fura mọ̀ pọ́kọ́ńkọ́ kò fẹ́ ṣe ló má ọkọ náà máa ń ṣàtúnṣe o àmọ́ ń jò àtúnṣe tọkọ ní í ṣe pẹ̀lú kóbìnrin kọ́ran rí ma lọ́wọ́ sẹ́mi kọ́kọ́ lọ́fẹ́ ran rí bẹ̀ ọ́ obìnrin náà wà ran rí ọkọ pé ó lòun àwa bá mi tẹ́ ibùsùn yẹn o mọ̀ ń dẹ́ kó sì dúró dè mí bẹ́ẹ̀ mọ̀ ń bọ̀ wá bọ̀ kó tó di pọ́pọ́ dé o ti ṣájáde pé kí ni ta ni kó dúró dè o wọ́n ń pè léyìn ní nàṣẹ́zà obìnrin tí máa ń ṣe bẹ́ẹ̀ nàṣẹ́zà ìtọ́ran rí mọ́kọlọ́ lọ́lọ́run sọ fún ọkùnrin pé fa'idhuhun ẹ kìlọ̀ fún wa torí ẹgbẹ́ ẹ wò yàtọ̀ ọkùnrin àtòbìn obìn wọ́n ní ó lè mẹ́tọ̀ọ́ rẹ̀ kó fi ṣàtúnṣe àmọ́ ńgbà tóbìnrin bá ran rí mọ́ wọ́n lọ ọlọ́run ẹ kìlọ̀ fún ìyẹn kéèmí ọ̀ma àlọ́ọ̀sì ìmàkìlọ́ọ̀sì ìmọ̀wáàzì ṣe kí ni wọ́n fẹ́ fẹ́ yà wọ́n kí lọ fẹ́ẹ́ fẹ́yàwó fún ìyàwó rẹ̀ ọ̀ wá sí army barrack kọ̀ wá gba tírénì ìyàwó lọ fẹ́ ọgbọ́dọ̀ kọ́ wáàzí máa ṣe ọlọ́ni tẹ bá wá kìlọ̀ fún wọn tí wọn bá gbọ́ wahjuruhunna fil madaji ẹ kọ́ ìsìn wọn níbùsùn. nítorí àkọ́kọ́ tọ́lọ̀ ti sọ pé kẹ́ kìlọ̀ fún wa téèyàn bá sẹ̀yìn sẹ́yìn ọ̀bá lè ṣe sùúrù fọwọ́ wọ́nú sọ́n tó ṣe fún yín ẹ gbàgbé ẹ̀ nira yìí padà torí pé a kì í ṣe atinúmọ́ wọ́n lọ́ mọ̀ pé mo ṣe ọ́ kì í ṣe dandan kí n mọ̀ pé mo ṣe ọ́ ntọ́ mọ̀ pé mo fi ọ́ sọ́jáde náà ó ṣe é ṣe tó bá sọ́jáde kọjá pé àlàyé tèmi ó ṣe fún ọ yóò fi hàn ọ́ pé èèyàn ká fún kódà ntí ẹ̀ mọ̀ pé mo ṣe ń tó ní mo ṣe o torí pàtàkì ẹ lè máa báyàn gbé kẹ máa wá finú bàjà ìkà burúkú níyìn nù ọkùnrin tó bá ti rí bẹ̀ kọ́ yẹ fẹ́ àwọn òṣónú tó yẹ àwọn àwọn àkà burúkú nù àwọn àkà burúkú ẹ rí i pé yorùbá náà sọ pé ẹni tó bá fẹ́ kíjọ ọ̀tá ni rojọ́ nísìnyí ìyàwó sí ọ tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní rojọ́ pé mò ń kìlọ̀ fọ tó rí àwọn nǹkan tó ń ṣe ẹ dákun bíi kí ni mò ń ṣe o nǹkan báyìí àti nǹkan báyìí ọ̀nà kíjọ ọ̀tá ti dé àmọ́ òrojọ́ ọkàn sunu dúdúdú ni lọ́kadúlẹ̀ jò kí ala fẹ́ màtàsí kí la fẹ́ màtàsí ẹlẹ́kejì ìsáàmù ni kò kọ̀yìn sí torí pé obìnrin náà èèyàn ẹni tó máa kọjú sí tẹ̀jọ́ máa sọ̀rọ̀ tẹ̀jọ́ máa rẹ́rìn eléyìí onísìn lọ́wọ́ akọ̀yìn ẹ sì tún jọ sùn lórí ibùsùn so nítorí kí ló fà nítorí tí ẹni tó sẹ̀yìn ti máa ń tó ń fi sẹ̀yìn tí ó bá ronú pìwàdà tí ó bá rí yín tòsí kò ní rọrùn fún láti ronú pìwàdà kẹ́ ẹ̀ mà kó ti ronú pìwàdà àfi tó bá pé kà níwọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọ̀ ń fẹ́ kọ́ sí ọkọ ọmọ bá dárí jìnnì tẹmọ pé àwọn ọkùnrin kan tún wà bẹ́ẹ̀ mò ń kìlọ̀ fún ọ títí mo sọ pé òun ṣe ẹ dákun ẹ má bínú gbogbo ń tẹ ẹ ní mo ṣe o mo ti kó jẹ ntún ní ṣe má ẹforíjì mi èmi ẹforíjì yàn bá wọn ọjẹ bàbá láyà <laughs> so àwọn ọkùnrin burú bá wọn so Islam ní kọ̀yìn sí kìí ṣe pé níìsín inú pálọ̀ yàrá mi wọ́n wá bọ́ pálọ̀ ọ̀ní ọlọ́ọ̀ni kọ̀ kọ̀yìn sí sẹ́wọ̀n pé ńgbà mi ọkọ máa kú àbíyàwó wọ́n wà ní kó kó mú fáìlì bò ló ṣe kú wa kí ló rí tó ṣe káyìn kó tó kú èmi ọmọ torí pálọ̀ lèmi lọ yàrá ló ń wà irú rẹ̀ ti ṣẹlẹ̀ ọkọ yẹn bóyá àárẹ̀ ti ń ṣe lóyún tí wọ́n bá tètè sáré sí wọn bá rí tọ́jú débì kan òjijì lọ́kọ́ kú kí ló tó ma wọ́n sì ti máa pọ́kùnrin yẹn ní máa lọ pè sọ́lá ládùúgbò gbogbo yẹn wá retí torí ẹ̀ ìjọ dànù yàtọ̀ sí wọ́tọ̀ máa fan fèrè kádùgbò àbẹ́ rí nǹkan mẹ́ láì sí káò tó òun máa pè sọ láti ìgbà tí wọn ò ti gbọ́ kó pè sọ láti kí ló ṣe lágbájá kí ló ṣe lágbájá tí gbogbo yẹn ṣe mà láti gbà ń pè nǹkan kan ṣẹlẹ̀ nù ìgbà tí wọ́n délé àwọn ará àdúgbò àwọn ní ń torí ìyàwó ń bínú tọkọ ọkọ ń bínú síyàwó ọkọ lọ sùn pálọ̀ ìyàwó sí palọ̀ gbà tí wọ́n kanlẹ̀kùn by four tó sílẹ̀kùn ah kí ló dé àgbọ́ kí baba alágbádá pè sọ láti lónìí ah ẹ jẹ́ jí wọn ó jí wọn bá rìn à ó ti fa ayé lẹ̀kùn torí ìdè eléyìí ọkọ náà ni ó ṣe máa ń yáyàn lẹ́nu wọ́n á sọ pé ìwọ ń tiẹ̀ o ò lè sùn tí obìnrin o ah, ìgbẹ́ lóbìnrin bẹ́ẹ̀ tí èsì pé gbẹ̀yìn akramakumullah ọlọ́run ní kọ̀kọ́ yìí sí lórí ibùsùn kò tún gbọ́ ọlọ́run á ní nà wọn lólù tí ò ní nílé tí ó sì ní nílé ọba wa gbọ́ngbà náà gbà náà pe àwọn èèyàn ẹnìkan látara fámìlì tẹ ẹnìkan látara fámìlì tẹ ọlọ́run á fún wọn láǹfààní pé wọ́n lè tún ká a tún wọn ká. wọ́n máa ń jọ pàdé àwọ̀ ara wọn wọ́n sì lè ṣàtúnṣe kí wọ́n rí i ṣe kẹ́ máa bá ìgbésí ayé yín lọ so àlàkalẹ̀ tẹ́sí Islam là tó bá pé ìyàwó rẹ̀ ni ọba gbọ́rọ̀ àbọ̀kọ́lọ́ fẹ́ ran rí mọ́yàwó lọ́wọ́ wáyé o Aisha radiyallahu anha tí sọ́wọ́dá tó gùn lọ́jọ́ dàgbà so wọ́n dàbí gbà tí wọ́n ń sanra sára so sísanra tí wọ́n ń sanra àwọn náà ń fura rí i pé bígbà tí anabi sallallahu alaihi wasallam kò kò kò kò kò kò ẹni máa bí wọ́n ti fẹ́ sọ yorùbá àwọn hmm. so torí di eléyìí ní sáwùdà ló sì wá wò pé kóun fún Aisha lọ́jọ́ àwọn bil munasaba lábẹ́ báwọn ẹ̀kọ́ náà nìyí fún gbogbo àwọn obìnrin wípé kóbìnrin ọmọ bá di pé ọwọ́ àdé pé gbó kó o tó gbó àbí òye ọ yẹ kí wọn náà máa ṣe àwọn exercise so kọ́ máa gbára gbóná kó fi jẹ́ pé ó fi máa jẹ́ ever smart nítorí tí ọba kan lọ tóbi jù so ó máa ń padà ṣẹlẹ̀ pé èèyàn máa tètè gbó èèyàn máa tètè gbó so àwọn nǹkan yẹn ó lè má kà á kún lónìí àmọ́ tó ń bá kádàrà pẹ̀lú rẹ̀ ó sì ọ wàá gbọ́n wàá rántí ọ̀rọ̀ yìí jọ náà tó obìnrin mi bá ti wọlé ọkọ yóò máa jẹ oúnjẹ lájẹ àjẹkọjá àbí káfù tó tí kùn bá ti ràn lára jù yóò dín kùn náà tóbi tó bá tóbi kìí ṣe tí tóbi lọ́kọ rẹ rí tó fi fẹ́ ọ tó bá ti wá lọ tóbi látóbi jù àwọn obìnrin pọ̀ ń títì yọkàn rẹ nìkan tó ń smart ń tẹ kọ́mọ́ kọ́mọ́ kọ́mọ́ pé ah tó bá pèrò ilé ilé yẹn fẹ́ ń kọ́ àbí òye wa tó tẹ́ bá bọ̀ tẹ́ bá bọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀ sísanra ó da àmọ́kọ́mọ́ pọ̀ jù gẹ́gẹ́ bí títínrín náà da àmọ́kọ́mọ́ tó pọ̀ jù mo rò pé yé torí tẹ́ bá tó lọ tínrín tó dà gẹ́gẹ́ bí kándù tó subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant. أستغفرك وأتوب إليك وعليكم السلام wọ́n ń bọ̀ jẹun kọ́kọ́ wọ aago náà wọ́n á béèrè béèrè mẹ́ta ah, ẹyọkan ló lè béèrè ẹyọkan ẹyọkan tó pàtàkì jù tẹ́yìn bá níyàwó méjì ọ̀kan bẹ pẹ̀lú èèyàn fọjọ́ márùn ọ̀kan èèyàn bẹ pẹ̀lú rẹ̀ fọjọ́ méjì tẹ́yìn ti ṣàbòsí èèyàn ti ṣàbòsí lópin ìgbà tí ìyàwó tẹ̀ ń ṣe ẹjọ́ méjì lọ́dọ̀ rẹ̀ tí ọ̀bá gbà torí pé tọ́tí ẹ̀ náà ní pé kẹ́ fún náà lọ́jọ́ kan kẹ́ fẹ́fẹ́ lẹ́yìn náà lọ́jọ́ kan àmọ́ bá pẹ́ ti sọ́kẹ́ tó fẹ́ ó sì lọ gbà lábẹ́ òfin ọlọ́run téèyàn bá fọwọ́ ara rẹ̀ lọ́gbà kí wọ́n fẹ́ tó ń dùn ún wọ́n yìí sọ pé wọ́n sábòsí náà. alẹ́ tún fẹ́ rèé Now. ọlẹ́ni tá a bá sọ̀rọ̀ parí fẹ́ tó wá lóun fẹ́ ronú sí èyí tá a lè máa rí gbogbo gbà kìí jáde gbogbo gbà wọ́n ní títí gbà wò làwọn lè wò làwọn lè dúró dà títí tè dá yín lọ́nà nítorí pé ẹ̀yin sọ pé jáde gbogbo gbà kí á ní ká wá sọ pé kẹ́ẹ̀sì kí kẹ́ẹ̀ máa mẹ́sẹ̀gì rẹ̀ rẹ̀ àbí kẹ́ẹ̀ wọn náà dá yín lọ náà. Aleykum salaam. aláwọ akpọrọ wọn ni ọsọ ni sebo ti sọ aláwọ akpọrọ náà nígbà tó dìde tán kò ní sọ mi mà ẹyọ kan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sẹba dìde lọrọ kẹlẹ kẹta ẹni sọ aláwọ akpọrọ tẹfì dìde dúró dọ́gba lórí ìdúró yìí láti sẹ ọlọ́ọ̀hún akpọrọ àwọn wa ń pàkíyèsí yín kọ́ ẹ̀kẹ́ jókòó fún tẹ̀sán ẹ má padà sí jókòó orí ìdúró yẹn náà ní kẹ́ wà kẹ́ máa bárakẹ ẹlẹ́kẹta lọ tó bá parí ẹlẹ́kẹta ẹtù mẹlẹkẹrin wá ẹ wà tashahhud ẹ wà ní sálámà tẹtùn fi forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì kí ẹbí tí wàá nù hadith abdullah ibn buhayna radiyallahu anhu wọn náà nàbì sallallahu alaihi wasallam ọ̀kan nínú sọ láti tá a máa ṣe lọ́sàn-án wa kàkà kó jókòó rákà ẹlẹ́kejì ó dìde lọ sílẹ̀ kẹta ni ìgbà tó wá parí sọ láti rẹ̀ táwọn àti kọ́ sálámà kọ́ sálámà ó forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀yìn ìgbà náà ló tó wá sálámà sẹ́lí ìjẹba ti ṣe máa ṣe àgbọ̀dọ̀ padà sí jókòó yẹn tí wọ́n sọ pé jókòó alákọ̀ọ́kọ́ tẹ̀síáhùdù alákọ̀ọ́kọ́ ní gbogbo sọ láti tó bá ní tẹ̀síáhùdù méjì ìjókòó alákọ̀ọ́kọ́ yẹn sọ̀ràn yìí torí pé ànábì filẹ̀ kò sì ṣe padà àmọ́ forí kanlẹ̀ ti gbàgbé fún yàtọ̀ sí jókòó ti tẹ̀ ṣáhódù ti gbẹ̀yìn tẹ́ bá ti filẹ̀ sọ láti bá nàá nàá. báwọn bí báwọn ní ṣubú àti sùn. gbàgbà ló fi lọkọ wọn pàdé rẹ títì. àbí bàbá tó bí gbọ́ná zina àbí kíni eléyìí wọn pè ní ṣùbà kì í ṣe nìkà òdo láti eléyìí náà wọ́n ti gbàtà bá mọ̀ àti ìmẹ́ni tá a fẹ́ pín ọrùn fún o tí ì rí béèrè náà. lórí àti tí òòlà ti ń sọyún ẹni tó bá fi nǹkan kún irun rẹ̀ ọlọ́run lànà rẹ̀ ọlọ́run lànà rẹ̀ torí rẹ̀ gbọ́dọ̀ fi nǹkan kan kún irun yín lànà Allahu al-wasila wal-mustawsila ẹni tó bá yín fi tó bá yín fi attachment tó fi kún un àtẹ̀yìn tẹ́ tọrọ rẹ̀ ọlọ́run lànà yín naam. Wa alaikum.

ẹni tí wọ́n sọ fún pé ọ̀gá ó pupa ó ṣe kínní kan ṣé bọ́ fẹ́ wọlé ṣé bọ́ sá ti fẹ́ wọlé ẹ̀sọ́ tó ti fẹ́ wọlé tẹ́lẹ̀ mi bá fẹ́ ní ìsàbílẹ̀ kan náà lẹ́yìn àwọn ìparọ́ fún yàn pọ̀ ga kéèyàn bá ń kúkúrú gbàdé ìdókòwò ju tiẹ̀ náà ríran <laughs> wọ́n lè parọ́ pó pupa nígbà tí wọ́n bá ń bojú bàbá sì ti sí ojú ẹ̀ pé ìwọ yìí ó pupa mo rò pé yé tọ́lẹ́yìn <laughs> jẹ́ bó ti jẹ́ lábẹ́ òfin ọlọ́run tóbi bá ti wọlé tọkọ sọkọ tìǹlẹ̀ tó tilẹ̀kùn tó sọkọ tìǹlẹ̀ so eléyìí ti so obìnrin dàbí lẹ́kọ̀ọ́ torí tá a mọ ọlọ́ ó ní onídàkọ́lẹ̀ ni kíní kankan ọmọ pàlọ́rọ́ ni fẹ́nìkan kò mọ ọlọ́ àyàfi tóbìnrin bá sọ fúnra rẹ̀ pé ò súnmọ́ sòǹgbà yẹn. So, lásọ pé kò tí ì dàbí lẹkọ àbí òye wa lẹ́yìn ìjábọ̀ sí jẹ́ sábà wá parọ́ fún yẹn ikú ọmọ yẹn graduate ọmọ yẹn ọgbàrí kọjá sísọ mathematics ń hó lórí rẹ ni bẹ́ẹ̀ bá sọ fún pé one plus two thirteen kan nù <laughs> so eléyìí wọ́n máa ń pè ní al-ighrar bil-rajul kì í ṣe ṣubú àwọn pè ní ẹ wọ́n San ọkọ jẹ tó wọ́n ní tó bá ti san sọdáàkì fún ru obìnrin ẹni tó tàn jẹ lọlọba kọ́bọ̀ gbọ́dọ̀ dín ní owó rẹ̀ tọ náà mo rò pé yé wa bí kí wọ́n sọ fún ọ pé ah oorun òyìnbó ni àti wíìgì ni so wọ́n dáwó rẹ̀ padà eléyìí ń jẹ bó ti jẹ. zina ọ̀sọ́bìnrin di abilékọ zina ọ̀sọ́bìnrin di abilékọ zina ọsọbìnrin dọ̀daràn àmọ́ kò kọ so tọ́nà bá kọ pé àdánwò tiẹ̀ náà ó zina lọ fẹ́ mo rò pé yé wa so eléyìí wọn náà sọ ma sọ ká ni ṣùgbọ́n sànú síbí náà ni so àti ojú ló rí oní mashallah mashallah àbí òye so ń gbàdúrà súnmọ́ mashallah orí ti kejì náà so ó ó fèsùúrù náà ni eléyìí jẹ́ bó ṣe ṣe tẹ́lẹ̀ nkọ. Anizi náà sọ́dà torí ire ọmọge náà ni náà aleykum salaam. masha allah ṣé wọ náà ìwọ náà <laughs> báyà nìkan ọ sọ pé nìkan sọrí mo <laughs> fún tàkọ́kọ́ náà àbí fún ìyàwó kejì yẹn ni pé dípò kọjá sixty ó di forty forty now kí ni ẹ wá fẹ́ béèrè kò sí tó burú mi ṣé ní ṣe dáadáa ni ṣé tá a bá fẹ́ ìyàwó ọlọ́ọ̀ni ká máa fún wa lówó sùn sọ́jà bó ṣe sàrà nìkan bù wọn máa àlè màṣẹ́nìínà min sabil àyè òsì fún yín láti bẹ́ni tí ń ṣe dáadáa ti yín wí torí òṣìṣẹ́ owó rẹ̀ sí lápò ń bọ̀ lówó ni ọba sọ pé olórí ibú kan tó dé tó jẹ kó owó di fọ́tì ọba àti olórí ibú ọba àti olórí ire wọ́n lọ́mọ náà kò sásìkò kò sásìkò fún yín kò sí ti ń jẹ́ irọ́ lásán yìí náà subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa